وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس أدركه الله أشهد الصلاة والسلام نبوة محمد صلى الله عليه وسلم ládàá fúnáfúná kó máa bá wọn ara ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn náà tẹ̀síwájú insha Allah ta'ala nínú tafsiru Qur'an Suratul Baqara òun náà ni à ń sàlàyé láti tó a ti ń sàlàyé rẹ̀ bọ̀ áyà tí àwa sílẹ̀ ní insha Allah òní áyà one two five áyà one hundred and twenty five níbẹ̀ náà ni a ti lè ní àmọ́ wa túbọ̀ náà lórí ọ̀rọ̀ tí ìtìtọ̀ ọlọ́run tí ìtìtà lórí ọlọ́dà kò má sàṣọ ẹni wá bẹ́ẹ̀ ọlọ́dà kò má jò tẹ̀lé wá jáde ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ inú tí máa ń ṣe àkóbá pàpọ̀ oníwà sí kó tó wá máa jẹ́ àkóbá gbogbo akọ́wà sí ọlọ́dà kò má kúrò níbi káfíńfẹ́ ọlọ́run tá a pa létí fún wa gbogbo àwa náà tá a mọ̀ wá gbọ́ wa pátá àgbọ́yé ọlọ́run tá a fi tánú àwa náà ọlọ́run tá a wo sí sọ ọlọ́run ti jẹ́ kẹ́yìn náà sì gbọ́ ọlá alukur'an karim tẹ́bù. أعوذ بالله من الشيطان الرجيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى وإسماعيل أن تنهر بيتي للطائفين والعاكفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا البلد آمنا وارزق أهله من الثمرات من آمن منهم من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إِلَى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون àwọn ayà tí láti ọ̀sẹ̀ tó ti kọjá òun náà láti bọ́ síbi alámọ̀rí nípa anábì Ibrahim alayhi salatu wa salam bàbá bàbọ́ ni bàbá àwọn anábì ọlọ́run ni abul anbiya bàbá ló jẹ́ fàyìmáyé nínú àwọn anábì ọlọ́run ẹni fi ọ̀rọ̀ lórí àwọn bàbá ọ̀sùn sọ̀rọ̀ nílà ńlá kíńkí wọ̀ láti tó lé níbi ọdún kan kátó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa Ibrahim alayhi salatu wassalam máa ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí ẹni bá ti sọ tó pọ̀ nípa nípa Ibrahim ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú pé òun fi àwọn gbólóhùn òun fi ṣe àdánwò pàdánwò ara ibrahim alayhi salatu wa salam ìyàtúndú àwọn àdánwò yìí kó dàbí pa kéde ẹ̀fọ́ra wa lọ́sẹ̀ tó kọjá inú àwọn àdánwò tọ́lọ́wọ́ bá ti bá nàbí ibrahim ogun ibà ìfún inú àwọn àdánwò tọ́lọ́wọ́ bá ti bá nàbí ibrahim sí ibà ìfún inú àwọn àdánwò tọ́lọ́wọ́ bá ti bá nàbí ibrahim ó gbélé iná fún lójú àmọ́ àdánwò ibrahim alayhi salatu wa salam báwọn àdánwò náà ṣe yẹ̀rì mọ̀ tó ọlọ́run bá ní kó tó ìjẹ́ ọlọ́run bá ní kó làǹgbẹ́ lílà tó wá làǹgbẹ́ ọlọ́run wá ṣàdéhùn pé pẹ̀lú pọ̀ láyé ìmínú sì wọ náà láṣáájú fáwọn mùsùlùmí èyí wá ń jẹ́ ẹ̀sán iṣẹ́ olúwuri tọ́lọ́run ọba náà ti bá nàgbà Ibrahim alayhi salatu ìgbà ọlọ́run wa sọ pé ìyìn já ẹ̀dúnkàlẹ̀ náà sì ìmáàmáà Alábí rẹ̀ Ibrahim pẹ̀lú pàdán òwò tó tó yìí tọ́ sí rí bí lágbẹ̀ tọ́ sí gúngéré tọ́ sí fún bí ó ti yẹ kọ́ fún yìí. Á èmi ọlọ́run ọba ó sì wọ náà látàájú. Gbóló tí ó kọ́kọ́ tẹ̀lé rẹ̀ lọ́dún Ibrahim ni pé. Àtúrí ọlọ́run dákun mọ́jú jèrè nìkan. Ìyọ̀ ọlọ́run dákun mọ́jú jèrè nìkan mọ́tò ti lè nìkan ah, àwọn àrọ́mọdọ́mọ tí bá máa bí náà dákun bá ń tàwọn náà ní ìmáàmánu lóbi jẹ́ pé gbogbo wọn tí wọn náà bá jẹ́ àfa lẹ́nu tí wọn náà rìn lànà ẹ̀sìn lẹ́nu ń tó yẹ kọ́ máa dùn ní pé bí wọ́n bá ti dàgbà sókè nínú ìmáàní mọ́fà wọn mọ̀ bí wọ́n bá ti dàgbà sókè nínú mímọ́ mọ́fà wọn mọ̀ o. bí wọ́n bá ti ń dàgbà sókè nínú kùrùkẹrẹ kùrùkẹrẹ kùrùkẹrẹ lórí ọ̀rọ̀ Islam mọ́fà wọn ọmọ rẹ lẹ àpèjúwe ńlá làmẹ́gbà Ibrahim jẹ́rìí olúwa ló sọ fún ẹgbẹ́ nínú ìjà máa máa ń. pẹ̀lú ní ọ tó tọwọ́ rẹ wáyé, a tó ti là, àbí

níbi tí bá bá yín ṣe wàhálà lórí ìsìláàmù dé ẹ̀yin lẹ́yìn wá rí báyìí ọgọ́rọ̀ ọba tí mò ń ti máa ń wọ́ wá látọ̀dọ̀ àwọn òbí náà ni ìwọ náà ti fi kára má ti fi ọ̀rọ̀ àwọn ọmọ rẹ ẹlòmí àjọ wa kápúbà láàárọ̀ yìí àwọn ọmọ rẹ tó ti pọ́dún mẹ́wàá káàkiri ní bọ́mọ ń gún bá bẹ́ẹ̀ kí fúnra rẹ kẹ́ ìlú ẹgbàá sí àwọn ọmọ rẹ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó sì dá gbogbo wọn kọjá báyìí bọ́ọ̀ ibà tó ní yàrá kan tá lórí yàrá náà pé nínú ẹgbẹ́ fúláàtì náà lọ́lọ́run bí rúùmù àwọn ọmọ rẹ̀ tó síwájú rúùmù gbogbo wọn náà ló gbà kọjá báyìí òun sì jáde ń bọ̀ wá mọ́tàlásì bàbá àwọn ọmọ yíyá wọn sùn lọ́wọ́ láàbílà ìlọ́lá ọ̀ yìí ti ẹ̀dáǹkù dáadáa fáwọn ọmọ rẹ̀ ọ yìí ti àpèjúwe dáadáa fáwọn ọmọ rẹ ìgbà wọn kọ wọn mọ́sálásí ni ìyàwó ọdún wọn lẹ àwọn wọn ọdún kálukú wọn èyí tí ò bá tìlé wọn mọ́sálásí ó yá ẹ máa lọ tàbí àlá ìmọ̀ wá bẹ́ẹ̀ dìkì rù èyí tó bá jẹ́ wọn mọ́sálásí ọ̀rọ̀ àfọwọ́ gan lápá ìjọ náà bọ̀ wá bí àwọn ẹni eré tó mọ́ sí nù. dáadáa tọ́lọ̀ bá ti lé kó bọ́ sọ́wọ́ wọn wọ́n wàá máa di pé bóòlù ò ìjáàlú báyìí bóò lórí ilé yóò ti wá ní mọ́ lórí tèmi ó ti jẹ́ sílẹ̀ àti ó mọ̀ sí i àmọ́ àwọn kan lánàá níbi tòlùtẹ́rẹ́ abẹ́ṣe súnà abẹ́ṣe súnà abẹ́ṣe súnà wọ́n dá àbúkú bọ̀ wọ́n mọ tójú àwọn nítorí kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ súnà amẹ́lùmí àwọn bàbá rẹ̀ fi súnà rẹ̀ kódà wọ́n lé kó lé torí pé fi rògbọ́n lẹ̀ ní sùkùn tó ń fi pariwo àrùn súnà náà ni. ẹ wàá mọ irú àwọn èèyàn lé nìyí gba náà wá bímọ àwọn ọmọ wa ń dàgbà ẹ wàá mọ irú táwọn ọmọ tí wọ́n wà máa fi gbẹ́lẹ́ àwọn bàbá mi lè ṣe pé síjú ẹ̀yìn má bẹ̀rẹ̀ sí ní lágbo ní ilé ẹ̀mọ́ tí mo kọ́ yìí kùrùkẹrẹ kùrùkẹrẹ yìí má pọ̀ àwọn ọmọ tí ń pẹ̀lú gbígbàkúdà mọ́ yín lọ́wọ́ yìí. àmọ́ àwọn sisters nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìlú ṣùjá àpéjọ àwọn sisters kan fojú lílo fìtínà yìí ọlọmọṣàbáwá kẹ́ ọlọmọṣàbáwá kẹ́ ọlọmọ àdìjẹ́ náà ojú àwọn èèyàn rí nítorí wọ́n fẹ́ mọ́ tí bí ìdágbọ́ ìrẹ́ bá bá débi pé òun fẹ́ mọ́ ló sọ́ọ̀ ojú rí ó tún rí wàhálà èyí tó bá dẹ́ ní ogún nínú mọ̀lẹ́bí rẹ̀ ó ní kó mọ́ sí ìlóhùn lọ́rí ọkọ̀ kó wá máa sọ fún òfẹ́ máa lọ rí lóde kọ́ ìdínà ni àwọn òbí wọn máa ń kó gbogbo wọn ni àwọn òbí wọn máa ń kó wàhálà ó kó wàhálà yìí sí wàhálà débi pé àìmọye lomi ìmúlà kò kọ̀ lọ́wọ́ àìmọye lomi ìfún ara bàbá ní òpó ìlú kò ní àìmọye lomi òun náà bí nira ní bá pọ̀ nígbà rẹ̀ ní níbi tí wọ́n fèsì náà rẹ̀ dé fún rẹ̀ yóò tẹ́lù kó ní torí kó fẹ́ lo ṣìgá torí kó fẹ́ lo nìkan torí kó fẹ́ wọ sọ́ọ̀sì tẹ́tẹ́ ẹ wá ní àwọn sisters bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n tán wá ń bí lé nìyí ẹ wá gbára àwọn jáàbù tí ò tó kankan ní wọn àgbé sáwọn ọmọ lórí èmi ìjọ ọmọ rẹ̀ gùn nílùú kò sì máa tara ẹ wá òkè ńjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ ọmọ ti bẹ̀rẹ̀ mọ́kọ́ yìí ìwà àwọn ẹni rí ní òkè lára wà lábẹ́ rí báyìí gbogbo wọn tí wọn náà mọ bọ́ sí ohun tó jù rẹ̀ rí kọ́ tó ṣírí ìsìláàmù gidi máa ń ṣe ó yẹ kúrò náà máa rántí pé àwọn ọmọ rẹ kọ wà náà ti bọ̀rọ̀ yìí àpèjú òru jẹ́ fún wa. Ìjọ ọlọ́run sọ pé ní já ìlú kàlí ní láti ìmọ̀ràn. Ọ̀la ní wa mi ń dùnrí yá sí mi. Kọ́lá láyà náà lọ àdé sọ́ọ̀lì. Ìwọ àfáà, ìyọ́nà wà ní wọ́n ti máa ń bà wá lójọ́ ti máa ń pa wá lẹ́kún. tẹwárí eléyìí ọlọ́run sànù wa o yóò mọ̀ pé yóò kàn máa dàbí pé ilẹ̀ yorùbá làwọn àwọn sábà sọ̀rọ̀ tó ní pé lùtà àmọ̀ náà lù sí ibi tàbí wá ìlú wa ti kọ́kọ́ kàn wá kó tó kàn tọrọ ọmọ rọ́mọ ọba ọmọ àwọn ọmọ yìí ò lọ ọmọ àwọn ọmọ ọmọ àwọn khalifa ní lọ yìí ọmọ àwọn sheikh ní lọ yìí níbi tí ẹ máa rí word and opposite lára ọmọ àti bàbá ẹ̀rẹ́ lómi àfa àgbà ní gbádùgbò máa pariwo rẹ̀ jẹ́ sílẹ̀ ọmọ rọ́ onídìwó dídí àfa àgbà nílẹ̀ yorùbá yìí tíkàlùkọ́ ma wòjó dé wá àti jọ́ lọ lágùn tó tẹ gbogbo ẹ̀yán jògbó àfá dé níjọ́ tẹ́ bá máa ráwọn ọmọ wọn ọmọ rẹ̀ ní ọmọ líjì bí wọ́n ti ń jájà pọ̀ sí i tó mọ jápọ̀ sí àwọn táwọn bá wá látàwọn àdúgbò àtàlàmọ̀ oúnjẹ wọn àbá àwọn òfin gùn léra wọn òfin òkúta léra wọn ó mọ wálé òfin lẹ́fẹ́ léra wọn ó mọ wá àwọn lúbàtà àwọn gíláàsì inú ilé báyìí tọmọ ẹ àwọn lúbàtà yẹn jọ ó mọ lọ wá gbogbo ẹ àbá ó mọ dúdúra wọn àyìnbáyé yẹn ló bá bẹ̀ lọ ti wá bá dúdú wọ́n ti ń lo ìbọn ẹ wàá máa ráwọn ọmọ tí wọ́n ń lé ìdìjà pọ̀ sí ìlú wa jẹ́ àwọn àwọn ọmọ àpá o ọmọ àgbàfà ó lè jọ ọmọ mùdíyú ó lè jọ ọmọ síbi ìmọ̀ọ́mù ó lè jọ ọmọ àlífà ó lè jọ ọmọ mùkádàrà ẹ wàá wò pé àápò ah, ah, ló ti jẹ́ bóò lọmọ yìí ti yá báyìí náà yín lọ́wọ́ ó lè jọ ọmọ àbá àkọ́mọ àti yahoo yahoo ọmọ àgbàfà tẹ̀wọ̀n pé kí ní òun yí wọ́nù àmà nàbí Ibrahim alayhisalatu salam àmú lákòókòrè àfa àtọ́lọ̀ ní kó tú ìbáyìí nínú táwọn ilẹ̀ ìbáyìí ó kéré wọn aláìlẹ́yìn àbí wọn kó náà ń kíra wa láti èyí kó wá máa jẹ́ wá àti fáwọn akéde ìpínlẹ̀ àwọn náà ń bọ̀ tá aláǹjọ́ yìí pẹ̀tọ̀ bó ní tiwa náà ṣe ní dàbí ìtàwọn táwọn yìí kò sí ní ní kọjá pé èèyàn máa ń ní kàkún lórí ọ̀rọ̀ ọmọ ni ẹ̀wọ̀n náà ti gbọ́dọ̀ ní màálù sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wá sọ pé kí ni jẹ́ òun lọ́lọ́ wà

òun náà lọ́lọ́run ti sọ fún òun dánwò pé wà ibi bítà lá ìbẹ̀rọ yìí rọ́bù wú pé kẹ̀lé náà ṣe ń fa àdámù wà bọ̀. wà ibi bítà lá ìbẹ̀rọ yìí rọ́bù wú náà ṣe ń fa àdámù wà bọ̀. wá bá ń wọ̀ wá kẹ̀kẹ́ mú àwọn ọmọ rẹ̀ nabi ismail alayhi salatu wa salam àwọn nabi ìgbó wa kan mọ́ ẹ̀mà káàkàtì ẹ̀ ní yóò bá dáko èèyàn kó orí tọ́lọ̀ ọba ti mọ́ ọmọ rẹ̀ lóyún ó dáko àmọ́ àlẹ́gbọ́ ìgbọ̀rọ̀ yìí bá ní ìṣẹ́ láti ọ̀sán náà ó pé é èmi mo so níye tó yìí lọ́dọ̀ kanlẹ̀ kanlẹ̀ ọ̀fin yáàlì mi olúwa ní èmi já ègbó kalẹ̀ náà sì fi máa mọ́ mi. ààyè ìgbọ̀rọ̀ yìí pẹ̀lú tá a ṣọ́wọ́ tó láńbẹ̀ yìí mo ti fi ọ́ ta ṣáájú fáwọn èèyàn gbogbo tí kálukú wá ń dé wọ́n bá ti ń sọ̀rọ̀ gbàgbọ́ ìwọ ọlọ́mọdá kò júwe wọ́n bá ti ń sọ̀rọ̀ jọsìn ìwọ ọlọ́mọdá kò júwe wọ́n bá ti ń sọ̀rọ̀ jẹ́ni ọlọ́run ìwọ ọlọ́mọdá kò júwe wọ́n bá ti wo ta láwò kan sí ìwọ ọlọ́mọdá kò júwe ìdí wọ́n mọ̀ rí láwò orípa orípa orípa orípa tó ọba fi lọ́lẹ̀ ló kù tí wọ́n mọ̀ rí kéde náà nàbí ìbùrọ̀ yìí àwọn àrọ́mọdọ́mọ mi náà ló jẹ́ bẹ́ẹ̀ láwọn ló lọ jákàájú lọ́lọ́dọ̀ sí wá ń farú àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àrọ́mọdọ́mọ àdẹ́gbà Ibrahim ìnà àdẹ́gbà Muhammad gbọ́dọ̀ wọn bá ti máa ń ṣe báwọn rẹ̀ mú mọ́tà bá wa tọ́jú àwọn ọmọ wa tẹ̀sí ìwà yìí àmọ́ bá a tí gbogbo àwọn àtàbá ń ṣe ìsìláàmù lẹ́yìn gbogbo wọn tí wọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ẹlòmíì náà wọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ni ẹlòmíì náà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yé ní ọ̀tọ̀ ní ìsìláàmù tí ń ṣe tẹ́lẹ̀ ìsìláàmù tí ń dà papọ̀ mẹ́bọ ní ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà tí wáyé máa ṣe ìsìláàmù pé aláàbá wọn ṣe wọn mọ́ àní ìsìláàmù tó yí ìkoro la fẹ́ máa sọ ní bí wọ́n ti ń du ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ìsìláàmù tó yí ìkoro yẹn náà wọ́n gbàgbé àwọn ọmọ rẹ o ìwọ tí wọ́n ń sunkún lè ní pé ah mo fẹ́ máa lo ìjà ọlọ́wọ́ bá ti ní àmọ́ lò ó tí ìwọ bá wá ń pé iṣẹ́ kan ṣe ní ìwọ lọ́wọ́ àwọn ọmọ rẹ sọ bí jíjẹ́ òsì yìí lọ́wọ́ èdè máa fi kọ́ wọn kó tó di káwọn náà tún wá dàbí jẹ náà kó tó di pé wọ́n wá dàbọ̀ ti ayé ti wọ̀ ọ́ lẹ́mìí pé bí ìsìláàmù ni ti wọ̀ ọkọ̀ ṣe tó ayé ti fún ọlọ́run kò dé ọ ní ìfẹ́ ayé ti ń dọ̀ láàmú èyí ò jẹ́ sí ìjúwájú ọlọ́run láti múra wá o ẹ̀yìn gbogbo ẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe ní ìgbà mi láyé kíní kan tí ń ṣe ní ìgbà mi láyé ẹ̀ kíní kan tí ń ṣe ìyàwó mi ní ìgbà mi láyé ọkọ mi ní ìgbà mi láyé gbogbo ìjẹ́ sí ìjó ọba déwájú ọlọ́run ọlọ́run ìrojú ọ̀rẹ́ ọlọ́mọta àti ìdíyẹ fún kálukú ìmánì rẹ ò ní fi jòkó pẹ̀lú ọ̀rọ̀ ayé tó ti mú ọ lẹ́yìn ìdókù ní pé àwọn ọmọ rẹ tó wá bí ń kọ́ tètè mọ́ ṣiṣẹ́ lórí wọn tètè mọ́ ṣiṣẹ́ lórí kíni lórí àwọn ọmọ rẹ ìwádìí wọn pé akọ́dà àmọ́ ń lé àwọn ẹlòmíín tí máa ń gbè nínú wọn ṣẹgbẹ́ ìwọ́n tó ń ṣe ìsìláàmù láti ẹni wá àti ìbò ṣẹlá àwọn tó ti ya ọmọ ta yẹnyẹn títí wọn ti ta yẹnyẹn ẹmọ táwọn náà wá sí àwọn òwá bẹ́ẹ̀ ti lú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà wọn wá ń dúró sí ni kí tí wọ́n ti wá jẹ́ sọmọ dáadáa mọ́sálásí wa kan bẹ ní àbùkùkù markaz ahlu sunnah wal jamaa'ah tọ́jú àwọn afọ àwọn bẹ. ìgbà wọn kọ́kọ́ kọ́ ó dàbí tàkọ́kọ́ ni wọn àkọ́kọ́ ń kọ́ tàkọ́kọ́ lọ́wọ́ àwọn àlùfáà wa tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́jẹ́ ìmáàmù mọ́sálásí ẹnu wọn lèmi tí wọ́n gbọ́ yìí ó wá lé kanú àwọn ọmọ àtàdúgbò dáadáa pẹ̀lú wọ́n àwọn ànàlẹ́ ìtẹ̀ fún wa nígbà tí mọ́sálásí ń jọ náà pé a ọkùnrin kan mọ̀ wá o àwọn aṣọ àwọn alẹ́rìí ti máa ń ní gbòdì jẹ́ ládùúgbò tẹ́lẹ̀ wọ́n ló bíbí pa wọn ni pé ẹ̀wà tẹ̀ra wà ní àwọn àgbọ̀n tó ti wá ti bàjẹ́ àwọn àgbọ̀n tó ti wà wọ̀nyí dáhàmọ́ àmọ́ ọmọ mi yìí à mo fẹ́ kó ní mọ̀jẹ̀ ní lọ́sọ̀ fún ara yín lọ ẹ bá mójútó dáadáa eléyìí àáfàá ìjẹ́ wàá rántí wá fi gé a ẹ̀yìn òfìfẹ́ kó dàbẹ́ ìtura yìí a ọmọ fẹ́ kó gbọ́dọ̀ dọ́rú wà yìí ọmọ ẹ̀fẹ́ fẹ́ gbọ́dọ̀ dé kíni dàpọ̀ tí ẹ ọmọ tó pé ọmọ òun kò jọun àti ẹni kò yẹ àti náà mọ tó yẹ ó táwọn yìí dákun gbogbo wọn tó máa rẹ tó bá sì tètè mọ mú ikú ìsìlámù rẹ tó dọwọ́ rẹ o sọdí bí wọn ti bí ẹlọ ẹ má pẹ̀lú jíjẹ ní jóná ni kò ní ṣe kíni kò ní kóná pẹ tiwa má sọ ọmọ rẹ dàbọ ti dà má sọ ọmọ rẹ dàbí kíni bí wọn ti dà anábì ibrahim alayhisalaam ipò tó rí lọ́lọ́ gbé òun sí tó ga ń lè ó sáré dùn àwọn ọmọ rẹ̀ náà pé a ah, ọlọ́run mọ́ tó débi nìkan ẹ ebi mo dádúró àyè yìí à kọ́lá wà mí ń dórí yàtí. kọ́lá wà mí ń dórí yàtí. ó láwọn ọmọ mi àrọ́mọdọ́mọ mi àrọ́mọdọ́mọ mi náà mọ́tà jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ mọ́tí àbáwá sí àwọn náà bẹ́ẹ̀ tẹ́tà àwọn ọmọ tí wàá ní òun bẹ́ẹ̀ tí wàá yóò gbọ́rọ̀ àwọn ọmọ ká tún bẹ níta lẹ́yìn àti gbogbo àwọn èèyàn tó bá ti yàkúyà gbogbo àwọn obìnrin tó ti yàkúyà àwọn àǹfààní àdúgbò pẹ̀lú tí ogun ọba dìbò wọn bímọ tán sọ méjì táwọn náà wọ́n dùn sí ni pé wọ́n fẹ́ kọ́ máa wọ́n dàbí àwọn ti dà dákun ìwọ tọ́nà wá sí ìsìláàmù sí láàánú tí kò yẹ kí wọ́n wá wá bọ́mọ rẹ̀ ó ti dà bọ́mọ rẹ̀ ó ti ṣe gbọ́ lọ jẹ́kọ́mọ rẹ̀ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn jẹ́kọ́mọ rẹ̀ máa gbọ́ wà tó dà mọ́ mọ́mọ rẹ̀ lọ bí gbogbo nǹkan jẹ́ ládá iṣẹ́ ládá bí iṣẹ́ ládá bá ti délẹ̀ bá jẹ́ kó jẹ́ pé wà tọ́mọ rẹ̀ lẹ́jọ́ máa dé níbi níbi wọ́n bá ti lè kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ níbi tẹ́ ládàá kan wá bọ́mọ rẹ náà yóò tì mọ̀ ṣe. kódà wọn wá ìlà àbí àwọn ìbò àwọn ìbò aláwọ̀ funfun ìṣọwọ́ tí wọ́n tírèkì sí láàrùn fi wọlé sínú ọ̀dọ̀ wọn nìjọ pàlá ìṣèlú yẹ ìwọ́n tọ́lọ́ bá ní kójú rẹ̀ ń là kọ́ ọmọ tí ń lọ́dún ayé ó yẹ kọ́ ọmọ mọ̀ sí islam tó fi ń dàgbàsókè nílùú èbó sọ wá rí islam tí wọ́n tí wọ́n ń dàgbàsókè kìí ṣe irú islam ọlọ́bẹ̀ yọ yéèyè ìsìláàmù yẹn ilẹ̀ yorùbá jẹ́ tí ó kọ́ sí ìsìláàmù bíi ọlọ́ọ̀lọ́mọye yíyẹ́sì táwọn ẹ̀kọ́jẹ́ ń dé tọ́jú sọ fún pé ilé ìyẹn yọ kó mẹ́ẹ̀kẹ́ tó sáájú tẹ́ ká bí mo ní bí fáwọn ìdìbò ìsìláàmù táwọn lè dé ní tó pure láti lẹ̀ ní. náà máa sọ gbogbo ẹ̀sán máa wá bí wọ́n ti bẹ̀sùn jẹun wọ́n ń ṣe ìsìláàmù abẹ́ fi jẹun wọ́n ń ṣe ìsìláàmù ẹja sípa tó ń sùrọ̀ sẹ́ni pé tí wọ́n ń ṣe ìsìláàmù ẹja sípa tó ń fi kábọ̀ bí túmọ̀ àwọn ọmọ wọn àwọn ìsìláàmù yẹn yé wọn bẹ́ẹ̀ ẹ̀rọ mọ̀ mí ìkòjọ ọmọdún mẹ́ẹ̀dógún lọ ìyá àti ìṣọ̀lẹ̀ lárúbáwá o àdínlú àwọn ìlú aláwọ̀ ìṣọ́ ọgbọ́ táwọn ọmọ wọn rẹ̀ tí wọ́n fún kọ́ ìsìláàmù àwọn tẹ́ ń pè láàbá ilẹ̀ yorùbá ìgbìmọ̀ owó tẹ́tẹ́ àtàwọn ọmọ wáyé ee ok ẹ wa gba pé wa náà bá níbi ìgbàlá yóò sì gba pé fún ọmọ náà ìlú èbó ni o tó wá láwọn ọmọ àwọn mùsùlùmí wa náà ìsìláàmù yẹn ti rán àwọn náà àwọn náà ti wò pé ọmọ tàwọn náà gbọdọ̀ múra kékeré ọmọ tàwọn náà gbọdọ̀ múra ká tó wá máa sọ ilẹ̀ lárúbáwá ilẹ̀ lárúbáwá yìí máa ọmọ ọdún mẹ́fà àwọn ọmọ ọdún méjì àwọn ọmọ ọdún mẹ́jọ ẹ jihad níjọ tí wọ́n ṣe ìtẹ̀hánù yìí ọmọ tí ìran wí yìí gbogbo alukurani látòkè délẹ̀ ìgbẹ́ lágbálẹ̀ ìyóò èmi gbogbo sọ̀rọ̀ olùkọ́rí látòkè délẹ̀ ìgbẹ́ lágbálẹ̀ ó di mélòó méjì gbogbo sọ̀rọ̀ ìkọ̀ muslim látòkè délẹ̀ ìgbẹ́ lágbálẹ̀ ó di mélòó mẹ́ta lásìkò ní olóòtú parí súnánú àbí láwọ bóyá tẹ́lẹ̀ ìdílé kò ti hàn lọ́wọ́ àwọn tí láti wí yìí wọ́n bá ní a máa gbé gbogbo ẹ̀ jáde irú bukọ́rì ni ká ah, eléyìí pẹ̀lú inú sùkà yìí pẹ̀lú irú bukọ́rì ni ó tóru eléyìí mẹ́rin nítorí òkú dání mẹ́rin wẹ́ ọmọ kan ti wá gbé sí kí ni àgbáyé ọmọ ọdún mélòó gbogbo ọmọ ìjẹ́bí yẹ ọmọ ọdún mọ́kànlá lẹ́yìn yóò àìwá ọmọ yìí làwọn tí lókè tìta wúta òfìlì àlàrà àwọn mẹ́ta àwọn yóò àwọn yóò ìpápánu làwọn yóò ìpápánu gbogbo àwọn yóò kọ̀bí ìpápánu tó yí tẹ̀ ní tí mo fi ń tẹ̀pápánu ní ṣe ìmọ̀lá àwọn yìí náà sọ́rẹ́ tọ́lọ̀ bá ní kó bá àwọn táwọn wí àwọn ìdábùtà ìdì àdáwọn nàíjíríà ológun mọ̀rọ́nù ẹni tó bá mọ́lẹ̀ yóò bá yà àgbà àfà ní o iwájú bá mọ̀ sí tó bá rí mọ́lú ẹ̀ o àmọ́ lọ́dọ̀ àwọn ọmọ òun ìpápánu àwọn ọmọ ń ṣe ìjàmbá àwọn ìfẹ́ gbà fáwọn ọmọ ẹ̀ṣiṣẹ́ gẹ́gẹ́ àhà òun yà lọ́kọ̀ àhà òun sọ ìlú kọ́ni síta àhà wà kútùbù síta irú lè wà lẹ́nu sínú ìmọ̀ ọlọ́run tí wọ́n bẹ lára rẹ̀ ní pé bí gbogbo tí ń bẹ lára rẹ̀ ti tó yìí ọmọ ọlọ́run wò ní náà kò sí kí n mú pé ó lè lajú báyìí ni àmọ́ kò lè ṣe kí ni ò lè yí náà bó bá ti lajú ọ̀hún bọ́ọ̀lù tí ń bẹ lójú èmi àti òṣèlú jẹ gbogbo ẹni tó fún tán àmọ́ ìmọ̀ ni ọmọ ọdún mọ́kànlá ìlú wọn bá pọ̀ bẹ́ẹ̀ ní ìlú kí n tó ń pè ní islam yẹn ẹ wo islam táwa náà tó ń lè lè bá ìrà là ń ṣe ẹ wà ní gbogbo àwọn ọmọ mi wọn bẹ tọrọ gbogbo ọtá lẹ́yìn tẹ bá kó wọn sọ́dọ̀ àwọn àfa wọn kàn wọn máa kó wákà torí wọn máa wákà wọn máa gba irú jìnnì gara wọn fẹ ọ̀rọ̀ èrò àwọn akó wákà afẹ wákà lágbárí kò sánú kùránì kò sáàkì ìsì kò sí ìtàbù sínú kan kò sí mátìmù ìní kò sí owó tó pọ̀ kò tún lè nílà kò sí kankan àmọ́ ọmọ wákà jọ sọ mí lọ wọ́n tún wá lọ́gọ̀rọ̀ wá káwọn ìṣú òbí tí wọ́n bá wọn lọ́dún wọn mọ̀. bàbá bá ní ìdílé kan ẹ̀ka mọ̀rọ̀ ẹ̀dílé rárá dé. àwọn wá ká àtọ́ wá kà lọ́mọ mọ̀. lọ́dún lè kó máa mọ́jú wá kalẹ̀ káwọn ọmọ náà ṣe bọ́ bàbá bá ní ìdílé kan mọ̀rọ̀ ẹ̀dílé ẹ̀ rárá dé rárá. ẹ máa wò pé tá ọlọ́mọ ta ló wà ẹ̀ bàbá ní ìdílé kan mọ̀rọ̀ ìmọ̀ tó sì èkó owó ẹja ṣe dájú náà ọmọ lọ́wọ́ àpèjúwe ìlànà ìbùrọ̀ yìí wà ní sọ́látọ̀ sọ́látọ̀ lọ́jọ́ ìwọ̀n tọ́ ọlọ́pàá sánú wa o ní tí ń sọ mo kọ́kọ́ ń gbé látòjú ara mi náà tèmi ló wù yìí sáwọn ọmọ tèmi náà pébí tí wọ́n ń gbé lára tèmi wọ́n wá bá wọn náà mú ìwọ náà tó ń gbọ́ wọ́n bá rògbò àbẹ́mi ní bá wọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó náà mo ti kàn èmi gẹ́gẹ́ ó ṣe ní ó kàn wọ́n gẹ́gẹ́ náà wọ́n ṣàbáwá rí èyí tó jáde lára wa lọ́kùnrin èyí tó dogun fún wa lóbìnrin wọ́n ṣàbá wa sí wọn lọ́mọ rẹ islam tá a gbé lọ́wọ́ jẹ́ kí wọ́n mọ̀ jù wá lọ jẹ́ kí wọ́n sì wà á mọ̀ jù wá lọ jẹ́ kí wọ́n mọ̀ sí jù wá lọ. anábì Ibrahim alẹ́sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run wá ti fi ìmáàmù báyìí tọ́lọ̀ tó wa tó wá fún bẹ́ẹ̀ lọ pé àtàwọn àrọ́mọdọ́mọ náà ọlọ́run wá ọlọ́run wá bẹ́ sọ ìjẹra ní ìfipá lórí وإذ جعلنا البيت مثابة للناس وأمرا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل وإسماعيل أن تنذر بيتي للطائفين والعاكفين والعاكفين والركع السجود Olúwa ní ìjẹba bá ti gbé wà ìjọlọ lóyìí a rí pé ọlọ́run ọba ti ń lò ó gbọ̀ ní láti gbàtà tí ń sọ̀rọ̀ àwọn ọba lórí sọ̀rọ̀ ìlà ayé ẹ̀fọ́ ni ẹ wá lọ kíyèsí gbogbo bí lọ́nà tí ló wà ìlú wà ìlú lórí ọ̀bà ní ìsọ̀rọ̀ ìlà èyí máa ń fi sọ orin tó wùsí fún wọn ni èyí máa ń fi júwe pé àwọn dá yín lọ́nà ní ìsọ̀rọ̀ ìlà ìlú lọ́nà tó wà náà bá lórí ìbùrọ̀yìn mú bí náà orin tó ti bá lórí ìbùrọ̀yìn mú tó lẹ́nu ọdún wa ó lọ́nà wà ìjà àlùnà ìbẹ́yìntà mọ̀sáàbà tẹ́lẹ̀ náà. wà ìjà àlùnà ìbẹ́yìntà mọ̀sáàbà tẹ́lẹ̀ الناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود wà ìjà àìmẹ̀lẹ̀bẹ̀ ìjà ọlọ́ọ̀ni ńgbà tá a ṣe ilé náà ńgbà tá a ṣe ilé náà ní màsábàtà lè náà tá a ṣe ilé náà níbi tí àwọn èèyàn ó sáfẹ́ mọ́ padà lọ́bẹ̀ èèyàn kan ò ní lọ àfikún tó máa lẹ́nu pé òun ó mọ̀ padà lọ́bẹ̀ èèyàn kan ò ní dé bẹ́ẹ̀ àfi kó sàmọ́ òun pé ah bí mo ti ṣe wá bẹ̀ yìí o ah ó tún wù mí kí n tún ṣe kí ni kí n tún padà wá bẹ̀ ní ẹ̀mí ọlọ́run láwa la ti ilé ọ̀hún bẹ̀rẹ̀ ilé wo ni ilé sàlẹ́gbà Ibrahim alayhisalatu wasalam tó ṣe kí ni tó kọ́ ìyí ò já sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe dáadáa púpọ̀ bá nàbí Ibrahim ó sì dá lórí ìrọ̀ nínú àárín ìṣọ́lá ìṣọ́lá ọlọ́run ọba ó dá lọ́lá púpọ̀ kí sì ni ọlá tó dá òní pé ànábì Ibrahim lọ́lọ́ kalẹ̀ kalẹ̀ gbé púrójẹ́tì àti kọ́ Káàbà ọlọ́run ọba gbé lé lọ́wọ́ ọlọ́pàá ní kó wọn àtọmọ rẹ̀ ànábìwá Ismail àárín ìṣọ́lá ìṣọ́lá ó yẹ ìgbéjì ìjẹ́jọ́ máa kọ́ nígbà wọn wá kọ tán àdéhùn Ibrahim alayhisalatu wasalam ló wá ṣàdúrà lọ́jọ́ náà nínú àdúrà tó wá sí ni pé ìyọ Ọlọ́run fájà àfọ̀ìdà tánilẹ́nà náà sì sáháwé ìlé ihe ó ṣàdúrà lọ fáwọn ará mọ́ta àmọ́ lọ́wọ́ á wípé tẹ́lẹ̀ yóò fi bẹ́ẹ̀ ògàgàrẹ̀ kàábà ọlọ́wọ́ ní wà ìjà alẹ́lẹ́bẹ́ta ma sábà tálẹ̀ náà ìwà amúnà. wà ìjà alẹ́lẹ́bẹ́ta ma sábà tálẹ̀ náà ìwà amúnà. ọlọ́run nígbà tẹ́mi ọlọ́run ọba ṣe ilé náà ilé ọ̀hún ṣe mímọ̀ sábà dání àkọ́kọ́ alẹ́bẹ́ta ní ilé òun torí nǹkan méjì níbẹ̀ láàyè ní tí àwọn bàbá wa kaaba. ẹ̀rí pé èmi àti yá máa ń wá àwòrán dáadáa ìyẹn onígun mẹ́rin báyìí sàmọ́ńdà tó dúdú wò lára báyìí nǹkan pè ní káàbà mi gbogbo àwọn atójú wọn sí ìlú ọlọ́mọṣà lójú wọn kàn án gbogbo àwọn tí wọ́n ti àdúrà tó wọn náà wọ́n ti rí pé àwọn tó fẹ́ lọ ní ọlọ́run fẹ́ inú lọ ní ẹgbọ́pọ̀ tàbí tàwa tí tàwa tà sí ìgbọ̀n náà ọlọ́mọṣà dáwà ní òǹdọ̀ kágbọ́ a anábùwà ìfọ̀rọ̀ so káàbà àwọn mímú àwọn àlùfáà ní káàbà náà wíyà ní pípé wà ìjà ayélujára ìbẹ́yìíta ayélujára àlùkáàbà pé nígbà tá a ṣe káàbà ní tó ṣe pé mọ̀sáàbà sáré ìdáhùn wà ámúnáni a ṣe ní tó ṣe pé ojú tó bá fi rí yóò kò fẹ́ tún rí padà gbogbo àwọn ọmọdé wa tí wọ́n ti lọ sí hajj àbí tán lọ ọmọrọ tí wọ́n ti fojú gan ní káàbà wọ́n máa ń sábà sọ àwọn kìnnìún kan fún wọn pa káàbà o àmọ́ nǹkan méjì ni wọ́n á gbọ́ àwọn kan ní ìjọ táwọn fojú kan káàbà báyìí omi ní ìdàlódò àwọn ìbá àwọn kan ti ń gbá ìpè ẹ́ tí n tó ń pè ní káàbà yìí àwọn yìí lè kí ni àwọn yìí ṣe fún ọgọrọ àwọn tó sọ lórí ìfúnmi ju àwọn tó gbá àwọn obìnrin àbáwọn tó já àwọn ọkùnrin náà nígbà táwọn náà ní ẹni ti rí kára báyìí kí ní ìwárìrì kan ó wọ́n kọ́ ṣe kínú wọ́n kọ́ mú ọkà àwọn náà ọkọ kọ wọn ní gbogbo ọlọ́run kan sáà ti gba fún wa o mọ́ sáà ju wa ẹ̀rọ kíkà ló ju wa náà bá ti kan ní wà ní láàrọ̀ báyìí ọlọ́run lọ́wọ́ sùhánù wọ̀dà àlùbọ́nà ọba tí wọ́n ti gbà á bá lọ. tí ìtọ́lọ̀ ṣe ni pé ọlọ́run ṣe ní nǹkan àpọ́nlé ní nǹkan tí ẹ̀mí yìí ó fẹ́ máa padà lọ́wọ́ lọ́bi pé ní mọ̀sáàbà dání kódà tẹ́rí ẹnu bá tó wọ bẹ̀ àwọn àlùfọ́ òní mímọ́ wọ́n ní táwọn náà ó ti bọ́lá bá kà nípa ìrìnjà anal bẹ́ẹ̀tà màtá bá ń lè náàsì ìtumọ̀ tó bẹ́ẹ̀ yìí náà yóò fún wa bí àmọ́ táà tó wọ́dẹ àwọn nínú àwọn lóba wọ́n ní tá òní lílù mo bá lábọ̀ lèmáàdá lílù mo bá lábọ̀ pé táwọn wọ́n fi júwe pé akùnrin òun pọ̀ yẹni tí ìṣọwọ́jẹ́ ní àwọn èèyàn ó fi máa lọ bí kàábà padà ó ṣe kínú ó pọ̀

ọ̀rọ̀ ájì kọjá pẹ̀lú òun kìí ma pé yẹn máa ń bẹ lọ́rẹ̀ fún yẹn pé wà nílá rẹ̀ lẹ̀ tí ọlọ́run jẹ lọ kó wá nílò àárín yóò kọ́kọ́ ti ẹ̀ náà yóò wá rẹ̀ sí ẹ̀yìn náà àmọ́ ọlọ́run yìí ti ń bọ̀ yìí ọlọ́run wa gbogbo kí ni corona virus ń yìí yóò bá wa arun mọ tí a ti tẹ̀ láwọn tá a fẹ́ lọ́dọ̀ kéèké ẹ̀ ṣèyí táwọn yẹn ti pariwo lé lórí àwọn ìpè ìgbà kó tọ́ ní ìlú àwọn jàdá tó ti ìlú ni ọlọ́mọdé àti wọn jọ ní òdodo wọn ọlọ́mọ yẹ kó borí wọn ọlọ́kọ̀ ànàkẹ́lẹ̀ tó bí ọlọ́wọ́ bá ti ṣe yẹn wọn. mọ̀sáàbà kò sí bí ọba ti lọ ẹ̀mí ìlú mọ̀ wá mẹ́ta ìwọ náà ti lẹ̀mí rọ àwọn bá tún wí yìí náà jẹ̀mọ́ ọlọ́mọdé wa ilé ní àmì mi náà gbọ́ wà sí lọ́dọ̀ kan náà àwọn àlùfáà wa táwọn máa ń lọ hajj dàda wọ́n ní àwọn ti lọ́wọ́ máa ká rí ọmọ tí mo gbé ń gbénu máa ká tẹ̀sán tí máa ká ní káàbà wa ọmọ ẹgbẹ́ ká sí lè jìnnà sí káàbà pàápàá àwọn wá lọ pàdé níbi supermarket táwọn ìlú ẹ̀rọ ìjà mùsùlùmí náà ni wọn ló bá tà ń ṣe àwọn tó yí ní ọdún ogójì ọ̀rọ̀ ọjọ́ náà lọ́rọ́ bá dé ìyọ̀rọ̀ àwọn wá tà èyí ó kọ̀mọ̀ sí àjò òjò yẹ kọ̀mọ̀ wá mahara ẹ kọ̀mọ̀ wá káàbà lórí à wọ́n ní kọ́lọ́ mẹ́ta ló mọ̀ ní gbogbo ẹ̀dí wà yìí òun ìmọ̀ sí ìṣe tàwa bùrù òun ò sí múra gbé tó òun ti hajj nítorí àtúnyẹ ṣokó sí nàìjíríà kẹ́gbẹ́ kọ́lọ́ mọ́ kọ́ yí burúkú mọ́ wa ní kéèyàn máa gbénu mọ́ká kó wá lóun ò sí ìṣe hajj yìí àwọn èèyàn kan bẹ sí kọ̀ǹdíṣàn àwọn mọ́ bẹ́ẹ̀ bóyá bí àwọn èèyàn wà kán tọ́lọ́ ẹ̀yẹ tó bá lọ bíi jọ́rọ̀ wọn máa ń háwọn ẹ̀yìn àwọn láàyè ilé lọ́kàn lọ́bẹ̀ ní ọ̀dọ̀ọ̀dọ̀ ẹ̀rọ tí kò nílò àwọn yìí wù àwọn yìí ò jẹ́ sunkún àti lọ abẹ́bí pé kọ̀ǹdíṣẹ̀ kan kò ha àmọ́ nǹkan kò ṣe àmọ́ṣẹ́ bẹ́ẹ̀ sì mọ ìlú wà àti ìlú nǹkan báwọn jẹ́ wa. pé kò sí bórí ilé bá ti ya pọ́n nǹkan sílè máa ń tó ẹni tí ò ní sórí ilé òkò nílé nínú wàláì kò ní ṣe onírú ẹ̀dá kò fún ó gba abáǹbẹ̀ yìí bàbá rẹ̀ nípa rẹ̀ òkú wa mọ́ta á lọ àbá àdìlọ́ pẹ̀lú ogun alálẹ́dẹ̀ àti lọ́ba yìí àwọn nǹkan sì ti débẹ̀ àwọn sì ń pé àdúgbò wa ìdínú níjọ́ tí wà fà kan náà bá gbẹ ládùúgbò kan náà bá mọ ìyìn rẹ mọ̀mọ́ mọ́ tó ń bẹ nínú mọ́ká àwọn míì bẹ mọ́ká àwọn wọ́n àmọ́ yìí rẹ̀ kan al káàbà tó ti pé àwọn tí ń bẹ ní jìnnà jìnnà wọ́n máa jẹ̀nà rẹ̀ àwọn tí ti bẹ́ tòsí òní mọ̀ yìí sí bẹ lọ́dọ̀ àwọn ìwé àwọn onímọ̀ náà ti mọ sábà ní àwọn tó máa bẹ sọ̀rọ̀ láti ọ̀gá àti kiri ni ètí ó bẹ̀ẹ́ déyà yìí àákẹ́rẹ́ tá a jọ máa ń dòkò jẹ búrẹ́dì àtàkàrà kò ní mọ̀ yẹ àbá àti mẹ́jọ jẹ yóò mọ̀ tó pé ah àníbi ti èsè bí àfáwọn kó ti jẹ́ ẹ̀kan ọlọ́dà kò gbogbo lọ́dọ̀ máa ń pín oríire àtòyà pọ̀ nǹkan sí ìbíjì ni àtòwọ́n lówó ni ọlọ́dà kò mọ̀ ọlọ́mọdé ti wà dára àmọ́lọ́ ní mò ń ti ṣe ilé ìlú wà ní jàánà bíta masáàbà tẹ́lẹ̀ náà ti wà arúnà ní ọlá yìí ẹmọ́gbàgbé ọ̀dọ́ sára láyé padà bí ọ̀dọ́ anábì Ibrahim àní sọlá tó sọlá ọlọ́run àwọn aláṣẹ ilé ń bẹ́ẹ̀ àwọn ẹ̀kẹ́nu àwọn àlùfáà àwọn ìbá ti bílẹ̀ kan àwọn náà wá tú ilé mi tí kàbá ẹni tó mọ̀ kan lọ ìyóò làwọn ti gbà àwọn míì ní àwọn ògbà pé ilé tán gbé òun pé kàkàbà tán gbé ìjẹ́ kí ló dé àwọn ní táwọn rò pé wọ́n wí ni pé gbogbo haram fún ara rẹ̀ gbogbo kí ni gbogbo haram fẹ́ẹ̀kì inú haram sáà ní kàkàbà wa pé gbogbo ẹ̀ pátápátá ó ní kí ni òun ni wọ́n sọ̀rọ̀ nítorí tọ́lọ̀ fi ìròyìn àyẹ̀yẹ kéèké kàábà nìkan ló ní àti kàábà àti hárọ̀mù orí méjèèjì ìṣẹ̀lẹ̀ tí kan méjì rọ̀fì ọlọ́run ní mọ̀ wu yóò mọ wù wọn ká mọ bẹ́ẹ̀bẹ́ bábá ti ń bẹ́ẹ̀bẹ̀ wọn nífẹ́ kú ò bábá kú ẹ̀mí wọ́n tún mọ so mọ́bẹ̀ padà wọ́n ní tó ti jẹ́ pé kàábà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú hárọ̀mù náà rí bẹ́ẹ̀ wọ́n ní wà ámúná ìfọkànbalẹ̀ tọ́lọ̀ bá tó wá ní béèyàn bá ti wà níwájú kàábà báyìí ọ́ sì sí ilé pọ́kàn rẹ̀ balẹ̀ bí ìgbà tó ní pírọ́blẹ́mù mọ́ bẹ́ẹ̀ lọ́ ṣe rí wọ́n ní bẹ́ẹ̀ náà ní bí bá ń àwọn tí wọ́n pọ̀ jù ní àwọn àlùfà wọ́n ní wà éjúdà alẹ́ bẹ́ẹ̀tà bẹ́ẹ̀tà tí ó gbẹ́ngbẹ́ wọn àlùkáàbà bí kàábà lọ́wọ́ bá wí pé ọlọ́run náà ṣe kàábà ní tó ṣe pé màsáàbà tálẹ̀ náà fi wà ámúná atúwáṣí ní ìfọ̀kànbalẹ̀ ààyè ní ààyè ìfọ̀kànbalẹ̀ ààyè wọlé ogún ògbọ́dọ̀ ṣẹlẹ̀ mẹ́ẹ̀ kódà níbi tá a fẹ́ kọ́kọ́ mọ̀ balẹ̀ sí àfẹ́ kí o mọ̀ ọwẹ́ wọnú mọ́ká ọfẹ́ wọnú kàába ọfẹ́ wọnú harọ kọ́ wa tó máa mú ìdà dání kí ló máa wá lọ́wọ́ rẹ kọ́ máa mú ọ̀bẹ dání kí ló máa wá lọ́wọ́ rẹ abẹ́kọ̀ lọ́bẹ̀ ní ìlọ kí mo ní ìlọ ìfọ̀kànbalẹ̀ olóbàtà náà sọ̀hánà ọ̀nà wa áá níwá yìí tọ́lọ́mọ ọba ní ìwọ̀ ní àgbọ̀dọ̀ mú ìdàgbọ̀ àgbọ̀dọ̀ jagun àgbọ̀dọ̀ tẹ̀jẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ tí wá ilé ìbú kan sí àwọn kàwárí ìjọ ti fi jọ náà àwọn kàwárí ju àwọn ìran wọn làwọn tí ń náà nàìjíríà bí àwọn yóò tún wá sí ilé wọn darúkọ àwọn lè ní òbú ìwọ ni àwọn wọn náà lọ́kọ́kọ́ gbé ìdàwọ̀ rẹ̀ àyè ọkà àwọn èèyàn gbọdọ̀ mọ́ palẹ̀ tó má bẹ́ẹ̀ lórí wọn bẹ̀rù haram ẹ máa wọlé mi o àwọn táwọn yìí náà wọ́n ti tágẹ́tì àti da haram lọ́lú èsì táwọn yìí náà àmọ́ tọ́lọ́wọ́ bá ti àyè ní pé èèyàn onímọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbíkó ní kíni àbíkó ní ìfọ̀kànbalẹ̀ ولو حق على سيدي وإن تأذن البيت مثابة للناس وأمنا وإن جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعندنا إلى إبراهيم وإسماعيل وإسماعيل أن تنهر بيتي للطائفين والعاكفين والركع السجود ṣẹ́rí èèwọ̀ tá a wá ní èèwọ̀ gbọ́dọ̀ máa dá wàhálà alẹ̀ nínú haram ó wá ẹ̀kẹ́ndì ẹ̀wọ̀n látara kàábà látara haram ó wá ẹ̀kẹ́ndì dé gbogbo mọ́ta àdéhùn ìgbẹ́jọ́ wá látọ̀dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi látara kọ́lọ̀n ti mọ ọdún tó fẹ́ wá dúró láàyè o ọlọ́run ti wá ṣe mọ́kà láàyè tó ṣe pé ó ti ṣe ogun jíjà ní ìwọ̀n bẹ́ẹ̀ kódà kọ́bùlà kan ti sàmà wá tó ọ̀tá hadith kan dàbí sàmà wá tó náà sàhábẹ́ ìjẹ̀lẹ̀ ìlà abdullahi ibn abbas wọ́n lè máa ta ara àwọn ọmọ wa ní sàhábà jẹ̀gbẹ̀ yìí wọ́n ní yọ pàpà ṣe mọ́kà ọjọ́ tá a nà ní ìdá ní mọ́kà padà lọ́sọ̀ọ́ ogun wáyé wẹ́rẹ́ anabi yọ akọ anabi síde ogun pẹ̀lú àwọn tètè níjọ náà wọ́n yọ dàtí wọ́n yọ náà wọ́n tẹ̀lé àwọn èèyàn náà jọ náà ẹ̀rọ ká àdílé wọ̀ ni anabi wa sọgbọ́rọ̀ kan anabi inna hàdà balẹ̀ oníṣẹ́ ìlú mẹ́kàtà wọ̀ yìí haramahu lọ́wọ́ yẹ́wò mọ̀kọ́lọ̀ kọ́sàmáwá tó ń pa olólùwọ̀ bá ti ṣe ní èèwọ̀ táà gbọ́dọ̀ máa tẹ̀jẹ́ lẹ̀lẹ́ táà gbọ́dọ̀ máa ṣe jàmbá ńlẹ̀ táà gbọ́dọ̀ máa pàṣẹ sí nípakópa ńlẹ̀ níjú ọkọ náà ti dá sọ́nà àtúnlẹ̀ wò. fàwùwà àrọ́mọ́ lẹ́sọ̀rọ̀ mẹ́tẹ̀láàrí ìlà yóò lè ti yá mi. ó ní ju àti dá sọ́nà tá a dálẹ̀ tọ́nà ọmọ ti ṣe níwọ̀nyí ìjẹ́ ìwọ ni ó máa bẹ lára rẹ̀ tó ó ní wà iná wùlẹ́mìyẹ ilẹ̀ kìtàlù bè adábìnrin kó dàdú dàrú yìí kò tọ́ kí yìí òun ẹja gúnú ẹ̀ ní ahadin public ó ní ìgbà àkótó dọjú yìí èèwọ̀ ni kí yìí òun ẹja gún nínú òun wẹ́ká wà lábúyẹ ilà ó ní kò sì jẹ́ ẹ̀tọ́ gan-an dèlí náà ilà sáà àtàmìnà ha kọjá ẹnu wákàtí díẹ̀ sáà kàbísáré báwọn tèmi níjà gbogbo àmì onípa owó haramu ní ṣọ́rọ̀mà ti láyé ayé ọ̀nà si tí ó fi lọ́wọ́ ìdá ìfìyàmù haramu ni arábìnrin kódà igi kan wá wù lẹ ọwọ́ abẹ́mọ̀ lè gbé e nílùú mẹ́ta ẹ ẹ ẹ ehoro a ti fi wò pé àwọn nǹkan wọ̀nyí kì í kan kò gbọdọ̀ ṣe ti kódà ọwọ́ ahịa nǹkan bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ wá kí wá kò fọmọ mú lọ ọlọ́sàánà ìjọba nàìjíríà ó tọ́lọ̀ hajj ọwọ́ àdúgbò lèyàn tó jábọ́ ọwọ́ àdúgbò lèyàn tó jábọ́ ìwọ́ wá à ọgbọ́dọ̀ gbé ayé bẹ́ẹ̀ bá lẹ́nu tó ní ni àbí mo lọ sí ibi ń nǹkan tó sọ̀rọ̀ padà sí tí wọ́n lè ní kẹ́kẹ́ tó ní àwọn èèyàn àwọn afáàwá tó wá sọ fún wa pé láwọn tí wọ́n ti lọ sọ́nù o àwọn èèyàn máa rí nǹkan nìkan àwọn èèyàn tó ń jalè tààrà nínú haram kódà àwọn làwọn èèyàn tó ń jalè tààrà níbi bá fi tọ̀ wá fún lọ́wọ́ ẹ̀yin ò bẹ̀rù ọlọ́run rárá ni àátún wa gbọ́ rárá ọmọ nàìjíríà náà lẹ́gbẹ́ aláwọn ọmọ nàìjíríà tí wá ẹ̀yìn kọ́nà kúta àdúrà pẹ̀lú òkúta bára wa yìí ni àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam mo ti jù yá yìí ọjọ́ fásitì mọ́ká nìkan yẹn ó di ẹ̀kọ́ fàdínlẹ́bì náà ṣe dájú fún àwọn ìdíjì ló bá ó ní pé abẹ́gbà ni mọ́ká padà wò lọ́wọ́ àwọn kébèrè ayéwàyé wọlé ayéwàyé tó mẹ́ni kò gbọ́dọ̀ jẹ́ káwọn oníwà máa jẹ́ kọ̀ sọ́jà mẹ́ wọ́n tún wá ní àjọ́dìbò mẹ́ àwọn yàrá náà nígbà mẹ́kàlà ibẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ ibi pé Islam tó gbọ́dọ̀ lórí èyí tó jẹ́ kí ogun gbà náà lẹ́nu ọ̀sán ọjọ́ náà lẹ́nu wákàtí ọjọ́ náà tóbi jẹ̀ lọ́pàá nìyẹn lé wà á ńlá èèwọ̀ ní kámẹ́lá ń yọ̀dà sí yàn án yọ̀ lọ sí yàn. àmọ́jọ̀mọ́ mùsùlùmí níbi aṣíwá lu ayé lélẹ́yìn àwọn tó fẹ́ kó ìjà òbí náà tó wá pọ̀. àmọ́ bá ti wí náà o káábà bọ́lọ́wọ́ bá ti wí tó yìí náà nínú àpẹẹrẹ àdìkíá náà tó padà ṣẹlẹ̀ ìsìláàbà tá ń bá bàrà tá a lọ sọ́kọ́ yìí lónìí àwọn eléyìí ikú kan padà bọ̀ wá nínú gbẹ̀yìn gbà wọ́n padà bọ̀ wá da sàábà wò wọ́n bọ̀ wá dídí làbí jọ̀wọ́ wọ́n bọ̀ wá dà wó njọ́ bá ti dà wó wẹ̀ iṣẹ́ máa ń bẹ nínú ayé ńjọ́ náà ẹ lè máa mọ̀ pé yẹ àlùkí àmàtà náà ń sọ ó ṣe kéde ó ti súnmọ́ ọlọ́run wọ́n ti já wọ́n ti já sí kò sí wa. على كل حال قالوا الله سبحانه وتعالى إليه يجبني فدم محمد صلى الله عليه وسلم إيوة جعلنا البيت مثابة للناس وأمنا وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعندنا إلى إبراهيم وإسماعيل أن تنظر بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود hmm. ọlọ́run Allah subhanahu wa ta'ala ó láwà láti ilé láti fi ilé ìwọ̀nbalẹ̀ rẹ̀ olùwà wa ń gbóló nǹkan tẹ̀lé àwọn àlùfáà nínú mímọ́ ọ̀nà méjì lọ́jú wa mọ́ kí ayà wọ́n ní wàtẹ́kì lówó mímọ́ kan ní ìbẹ̀rọ yìí mọ̀ mùsọ́lá Àwọn míì tí wá ṣe pé wàtákọ̀dú mímọ̀ kọ́ lè ìbẹ̀rọ yímọ̀ mùsọ́lá. Wàtákọ̀dú wàtákọ̀dú mímọ̀ kọ́ lè ìbẹ̀rọ yímọ̀ mùsọ́lá. Bá a bá ṣe ní wàtákì ní ta tó kọ̀ ní kẹsọrọ ajẹkọlọ ń pa wá láti ẹnu pé èmi mo ṣe léyìí bá ti ṣe yìí o àmọ́ wọn ti rẹpì lu mi màkọ ni ìbẹ̀rẹ̀ yìí má mo sọlá ibi ànábì Ibrahim ń dúró títí bí mọ léyìí jọ bí mọ jọ náà ẹ̀yin náà yá a mọ sí ìhùn bẹ o ẹ máa yan náfìlà bẹ o ṣéèrù ọ̀ràn yẹn ló wí nàbí náfìlà irú ìrù wo ló wí ṣéèrù tó wà sẹ́ṣíà fún pa àkàfẹ́ kí ń bẹ o ṣóun ni lọ́tọ̀ ni àbí kátà ti kírun mẹ́ẹ̀ kéèkì ọ̀tọ̀ níyàn àbọ̀ ayẹyẹ tó dáwọn fún olùkẹ́sì ẹnu òkúrò yìí àbáwọn tó ti pé wà sẹ́rìn ìlú wọ́n ní lórí ni pé ẹ̀yà mọ́ kí òun bẹ̀rù irú wo àbọ̀wá sọ insha Allah àwọn míì wá ní kú pé wà sákọ̀dú ní mọ̀kánì ìbẹ̀rọ yìí mọ̀ mùsọ́lá. sákọ̀dú ní mọ̀kánì ìbẹ̀rọ yìí mọ̀ mùsọ́lá. títí ayọ̀ ní bá ti ń bọ̀ wájú bọ̀ ni. pé àrẹ̀ta ti níwà inú ló bẹ̀rẹ̀ rẹ̀ yìí ọlọ́run fi mọ́ ń júwe ìdára tó jẹ fáwọn tí ń bọ̀ náà rẹ̀ pé ló wá pé a Ibrahim nínú ìdẹ́ra ta ti bọ́ni pé wà é níjà àrídà lìbẹ́ta mọ̀sáàbà tá ń lè yá sí wà ọkọ káàbà rẹ̀ ta ní ọkọ awálámọ̀ padà tẹ́ níbi tẹ́mi àwọn èèyàn ò mọ̀ Ṣé kódà bí a ṣe débi pé a tó wá ní kán máa mú àyè ibi tó ọdún ó ti sọ́mọ tó kí ni? Sọ́mọ tó kí o. Tẹ́lí kó ti fi bí gbọ́dọ̀. Ẹ bá ti wá ṣe ní wàsápọ̀ rú, a já sí pé ìrún pàǹtí ìrún nímọ̀ kárùn ìgbìrọ̀ yìí mọ́ Adéṣe kèé ti òfin tó dájú lọ́tọ̀ọ̀dọ̀. Àwọn díẹ̀ lẹ́wà ṣe lẹ́nu àwọn àlùfáà ìdúró wá ní méjèèjì wípé wà tẹ́kì ìlú ni o ẹ mọ tí mo ní mọ̀ kọ́ mú ìbẹ̀rẹ̀ mi. tọ́ irun tá a mọ̀ wá sí mímọ̀ ká mú ìbẹ̀rẹ̀ yìí mọ̀ yìí ṣé irun kan ló dá dúró lọ́tọ̀ ni tí kálukú gbà tá a bá tàn wá àbùtán èyí tá a bá lọ tàn wá àbùtán níbo ẹ̀mọ̀ kámi Ibrahim láti lọ rèé ṣe nọ́fílà ń bẹ̀. tọ́ ṣé nọ́fílà tá a lọ rèé ṣe ń bẹ̀ o tóun làlùkùrá ní wíyà ní. àbálùkùrá ní kan sọ pé à ayé bẹ̀rù náà ẹ mọ́ tó kí ni. ẹ mọ̀ tí òun bẹ ẹnu àwọn àbá òfin kò láàrin náà. àwọn míín gbà pé káṣá ti fi hàn ní àmọ́ ìtọ́ ilé kèlè pé irun tá a máa ń ké ní màkàmù Ibrahim ọlọ́dẹ́dẹ́ kò dàgbò tẹwárí ìpìlẹ̀ mọ̀kámù Ibrahim òní pé ń bẹ pẹ̀lú káàbà ni torí mọ̀kámù ni ájàrò òkúta tí ń wọlé lórí fi mọ káàbà òní mọ̀kámù Ibrahim àwọn ń bẹ pẹ̀lú káàbà tẹ́lẹ̀ ni létà létà lẹ́yìn lẹ́yìn anẹ́gbà Muhammad lọ́tẹ́ létà létà ló tó bínú ló rí bẹ́ẹ̀ ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so àwọn ẹ̀mí ìgbà pé bẹ́ẹ̀ ni makamu Ibrahim àti alùkáàbà ó ṣe kí ni torí pé makamu náà níbi ó dúró títí mọ́ pé ó wà papọ̀ tẹ́lẹ̀ mo ti wà lójú ayé ànábì mo ti wà lójú ayé Umar náà alójú ayé Abubakar tó ti kọjá láàrín àmọ́ nígbà tó dá àsìkò Umar lòun tó wá àkọ́rọ̀ rẹ̀ ló tó wá sún sẹ́yìn kúrò lára Káàbà láti ní ìhòòhùn náà ní tóbi ó ní kí làbí máa ó lè tóbi. Ibi ayé ṣe mọ̀káàmù Ibrahim àwọn tí wọ́n lọ́bẹ̀ wọ́n níbi ẹ̀bá bíi ẹ̀bá ẹ̀ máa rújú ẹsẹ̀ ànábì Ibrahim wọ́n lójú ẹsẹ̀ ẹ̀ ṣe palaba ó tóbi dáadáa. Àwọn bàbá wa ń lọ Yorùbá nígbà wọ́n ti sọ̀tọ̀ fún wa àwọn ní ìyíwù lẹ́ẹ̀fì mọ̀ sí òmìrán ó ní ànábì Ibrahim. Gíra ni wọ́n pè é òmìrán wọ́n ti láwọn tó ń pè lómìíràn wọn ní bí ẹ bá dé hajj wọ́n ti mọ̀ ní pé àwọn yìí wọ́n tí àwọn yìí mọ̀ ń da ooru ni wọ́n mọ̀ ń da gẹ́gẹ́ ẹ̀ ti bá àwọn ilé ìwọ́n ti gbé ni wọ́n yàtọ̀. àmọ́ bàbá padà sínú àkọọ́lẹ̀ tábàlá tọ́gbà lẹ́gbọ́ àbáhámà tó ń bá àtọ́lọ́ káńtà èmi ò lè sọ àwọn yìí tẹ́ ń pè lómìíràn tẹ́lẹ̀ rí wọn àmọ́ kálá fẹ́ máa a rí òun ní ká ń ta lásìkò ànábì Ibrahim báwọn èèyàn ti máa ń gbà nígbà Muhammadu wa àtọ́lá ó já mọ̀ nínú hadith ó gbà tọ́lọ́wọ́ ó dá wa Adam tọ́lọ́wọ́ ọba dá nábì Adam lórí àwòrán rẹ̀ àwòrán rẹ̀ wípé ó sì ga ní tìtú náà zìrọ̀ án ní títí rẹ̀ sọ́lá yìí ní Ibrahim ní Adam alayhi salatu tọ̀ tí àgbájú tó bá ga ní fifty lira ẹ̀wọ̀n ìṣẹ́jú òkú náà yìí àbí lẹ́gbẹ̀ẹ́ òkú náà náà tẹ̀ mọ́ ní tòkìlì ẹ̀kọ́ ga jù náà lọ́rùn bá a nẹ́bí yọ ádámù ti rí nù wọ́n ní sọ láti ìgbà náà ìwà wálẹ̀ àwọn àmì sọ́nù àwọn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim alayhi salatu wassalam ọwọ́ rìdíùs ànábì Adam sọ́nù alayhi salatu wassalam àwọn àrọ́mọdọ́mọ ànábì Adam ọwọ́ rìdíùs wọ́n rìdíùs wọ́n tó àwọn dínkù láti fìtú náà bìrọ̀ á sí sí sílẹ̀ wọn pé bìrọ̀ ilé fífi o tọ́ lọ ọwọ́ báyìí ní ká ní afẹ́ òfin tó tó àdúrí sílẹ̀ báyìí book ní times mélòó sixty rẹ̀ tẹ́lú àwọn dínkù tó wà mọ́ síbi fifty nine fifty eight fifty five fifty so àwọn ẹ̀dá bá ti ń dínkù nù bá tún dínkù nù àwa ń kéré rẹ̀ ló fi jẹ́ pé ìwọ tó bá máa wo dọkumẹ́ntì rárá tó bá lọ rẹ̀ wo ó jẹ́ kí níkan jáde ìgbẹ́ lórí íńtánẹ́ẹ̀tì náà nìkan. àwọn anabi sọ́ọ̀lẹ̀ aleyhisalatu salam àtàwọn ọ̀dọ́ sábúdáwà àtàwọn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àyè ibi tí wọ́n lò àwọn bí wọ́n ṣe ń sọ àpáta di ilé tí wọ́n gbé àpáta tí wọ́n fi ń kọ́ ilé ẹjọ́ náà ìsì bẹ láyé lè mí tó bá rí àwọn tí wọ́n ti gbé yàrá wọn ó ga oróró lọ́bìmọ̀ pé kèèṣe ohun ti wà nílà wọn wọ́n àmọ́ àwọn ohun náà táwọn ohun náà àwọn ìran ọmọnìyàn àdéhùn ìsáni èyí ti dínkù ó dínkù lórí tiwọn náà ni mo rò pé yé báyìí náà tùtàbá aláàbá sí ní kẹmọ̀ káwé ìbùrọ̀ yìí mú ipò tí ẹsẹ̀ rẹ̀ wá sí padà bá èyí ò wá jẹ́ káṣẹ́ǹtì pé èèyàn tó ga ni gíga ní ń jẹ́ tí ń dínkù bọ̀ látòrí anagba adamu muhammad ó wá nígbà tí wá ń dínkù nù àwa ń dínkù bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ibi àwa dínkù dé òní torí yìí lórí muhammad sallallahu alaihi orí ànábì wá ní ó mọ̀ ní gbogbo wá ṣe níbi báwa <laughs> ti rí yìí tó láti ń àwọn tábàtíláwò tó ga bárùn àwọn yíò tuntun gangan wọn lè gínú aláàlẹ́gbẹ̀ adáwọ̀ bá bá wá gan ọlọ́run dá lórí àwòrán rẹ̀ ó wá jẹ́ tìtúnà mìíràn lórí àwòrán tó nílẹ̀ ní àfíjà láàyàn náà rẹ̀ àwòrán tá ní àdéhùn ṣe inna Allaha khalaqa Adama ala surati Allahi aw inna Allaha khalaqa Adama ala surati Adama níwáyé wáyà kan padà gbé wá pé inna Allaha khalaqa Adama ala surati Rahman surati arrahman ilé agbẹ̀fẹ́ àwòrán fẹ́ wí náà làwòrán fẹ́ tẹ́ dà àmọ́ nígbà bá bá tó léwu yóò á máa yànnàná rẹ̀ kí ló mú wa lọ́dọ̀ ni pé wàtẹ́kìlú ní màkàmì Ibrahim mùsọ́lá. wàtẹ́kìlú ní màkàmì Ibrahim mùsọ́lá. ẹ ọlọ́run àbí káwá wọn sí orí ìyàyí màkàmù Ibrahim alayhi salam. ọlọ́run wa ní wá àyíjí náà. wà á ń jẹ́ náà Ibrahim wa Ismail an tawira baytiya lil-qa'imin.

tí mi tẹ́ta ti fẹ́ gbé lè mi lọ́wọ́ ni pé a ń tọ̀nà rírọ̀ lẹ́yìn sí àlè pa ìfẹ́ ìnáwó láàfin ìfẹ́ ìnáwó rúkà ìṣòjò. a ń tọ̀nà rírọ̀ bàyìí sí àlè pa ìfẹ́ ìnáwó láàfin ìfẹ́ ìnáwó rúkà ìṣòjò. aláàmísọ ilé tá a gbé kalẹ̀ yìí ààyè yìí ọlọ́run ní ọlọ́run wá gbájọ́ fún ìwọ̀n yìí màá fi ìsìmáàmù ìlú ọmọ rẹ̀ ẹgbọ́nà dídí ìyẹn nàná rẹ̀ pé Ismail àwọn àlùfáà wa tó mú kinní kan jáde láti yọ pé èyí ò láàbì mọ̀ pé áyà tó ń bẹ́nu fúnrọ́ tó sọ fà ó dà ìpa tí ó nínú ẹ̀ náà ní ẹ̀jọ́ níbi àdáni Ibrahim ti ńlá la bóun ti fẹ́ du ọmọ sura tó sọ fà áyà wọn kò sùn kan. wàkọ́ọ́lá ìsàn. fàlámà bàlámà. سورة الصفات فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر فتجدني إن شاء الله من إن شاء الله

wọ́n ní because Ismail yìí ni òun àtànábì Ibrahim náà jọ ṣe tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ànábì Ibrahim fojú iná lára ọmọ owó àdáni Ismail ni ọ̀pọ̀lọpọ̀ ààyè tọ́lọ́wọ́ bá ti àsáìnì iṣẹ́ fún ànábì wa Ibrahim tó bá ti dẹ́kọ́ lu ọmọ ọmọ wo làá mọ́ bá mẹ́ Ismail tẹ́sọ̀ níbi ọ̀rọ̀ pé wọ́n ní ká dúpọ̀ ẹ̀yìn náà Ismail pé Ismail lóyìn sọ pé àhá ilẹ̀ bàbá mi ṣe ń tọ́lọ̀ ní ọ̀sẹ̀ ìsàtẹ̀jídù ní insha Allah nínú sọ̀bì wọ́n ní sọ ẹlẹ́ẹ̀kejì wá ní pé tá a bá wá wo ááyà yẹn náà lọ nínú sọ́ọ̀tù sọ̀fà tágbọ̀n pé Ismail lọ́lọ́wọ́ ọba ní káàdé Ibrahim odúró Ismail lórí lójú àlápò odúró ọmọ òun ìsìmáìlì ló pé ìjòkó pé ní àrọ́ fẹ́ yìí màná rẹ̀ á ní àgbà mo rí lójú àlápẹ́ mi lù ọ fáńgò máa rà ta ọ wọ́n ní bẹ́ẹ̀ ló ní pé tẹ bá sí àyà lè lọ bàlámà asùlámà wà sálàmù lè jẹ̀bi. bàlámà asùlámà wà sálàmù lè jẹ̀bi. wà á dá iná àyà ìgbà rẹ̀. قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إيه. وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين كذلك نجزي المحسنين إيه. وبشرناه بإسحاق إيهان كان دور النبي إسحاق ده جادي إنه وبشرناه بإسحاق إيه أوان فوني ويو بيوم دينجة إسحاق إيه أما تعالى فوني نبيا النبي الله يوجه قد أنه أن يريد يوجه وباركنا عليه وعلى إسحاق عليه وعلى àwa ṣe Ibrahim lẹ́ni àlùbáríkà kódà ìṣàkù náà aṣọ náà ní ẹni àlùbáríkà mọ̀bí tọ́ kí lábẹ́ kú láàrin ìlú tọ̀kálà lórí ìjáàpù lọ́mọ tó lálàá òní kò tó ní tún dákọ̀ báyìí mọ́ tí ó bá dákọ̀ rẹ̀ yóò ní kí ẹ̀ mọ́fóun náà ní lójú àlá ọ̀nà tó gbà fi darí ìrọ̀rọ̀ yìí ó jẹ́ ká mọ̀ pé àsọ́tọ̀ ọmọ sábí lójú àlá ọ̀sọ̀ tó lẹ́yìn tá ń pè ní ìfà. àwọn ni kí ló wá sí ìyapa irun tó wá wá lọ́dọ̀ àwọn àfà wọn lọ́dọ̀ àwọn bàbá ìṣẹ̀lá táyà ìgbára wa ń dàbí pé àwọn àrùtà lẹ́nu wa ìta alọ́dà wà ní ìsìláyìlà lójúwà bóòlù ìjọba wà ní ìsìláyìlà ó níbẹ̀ wọ́n ní lórí ìtàkù àtàrà rẹ̀ làwọn bànú ìsìláyìlà jáde ogun àwọn àjẹ́bí ọmọ ọdún àtọ̀rọ̀ bànú ìsìláyìlà ẹ̀ níléèjì ìtàkù náà wà sọ́tọ̀ àjẹ́bí àtàrà rẹ̀ ní àwọn

orí irin tó lè ṣe lára méjèèjì pé ẹ̀ka ti tẹ̀lé lálẹ́ wọn ẹ̀dá àwa yìí ó jẹ́ ìsìmáìlú ó jẹ́ ìjàákù ha lórí burúkú wa ní méjèèjì orí gbogbo ẹ aláwọ̀ ànábì tí wa gbogbo wọn nítorí kankan wá ni pé àṣà àgbàdo àwọn òun náà máa ọlọ́mọdé àwọn

àwọn ará àkọ́kọ́ tẹ́ torí wọn máa ń fọ ọmọ tí ó fi máa ń mọ́ gbogbo ìgbà nítorí àwọn tí ó mọ̀ tàwa àbọ̀ mẹ́rin. wọ́n lọ kókó mọ́kà wọ́n lọ sí ní ọmọrù àwọn tani dúdé ọ̀nàbí ìbọn ìgbà wà rọmọdọ́ ọmọ rẹ̀ tó ti gbẹ náà tó kọjú ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà ni. mọ́kà dèrí àárọ̀ yìí àyè tí wọ́n ti ń tàwa àbọ̀ kí mọ́ mọ́rù gbogbo àwọn tí wọ́n bá bọ́dí ń jẹ́ wọ́n tó mẹ́rin kan ti ń sọ ni ọ̀ ń jùlẹ̀ báyìí tó kéde ń dàbí gan-an yóò bọ́ sínú báskẹ́ẹ̀tì àwọn tí wọ́n kọ́ lẹ́yìn bí ò bá bọ́ síbẹ̀ tó bá kàn ra ní ẹsẹ̀ bàtà mẹ́wàá tó bá ilé wẹ̀yìn ìdọ̀tí rẹ̀ hàn ní rímọ́ wọ́n ti pa nìyẹn wọ́n ti fọ́ ó ti mọ́ kọ́dákọ́dá ọlọ́ni ẹ máa fọ ẹ máa fọ ẹ máa bá ń fọ ilé mi lè bá ibi fáwọn tí ó mọ̀ sọ̀wọ́ àbúmẹ́ àwọn ọ̀nà àkọ́kọ́ nù àwọn ará kejì náà kàlà àti bí àwọn ẹni tí ó mọ̀ wá ṣe ìsìkáàbù mẹ́ ó ní ìran mélòó ìran náà kẹta àwọn ẹni tí ó mọ̀ wá sínú mẹ́ tí ó mọ̀ rùkú tí ó mọ̀ forí kalẹ̀ ayé ni ẹ gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ mọ́ tòní tòní ọlọ́mọdé àgbálẹ̀ sí ọmọ ọjọ́ ti lọ àátìtì ìdúró báyìí lẹ́nu ọlọ́mọdé àfọwọ́ ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó mọ́ sáà jẹ́ kí ọ̀rọ̀ náà kó mọ́ sáà jẹ́ kí mo yé wa áyà yìí ó ti ṣe ká sì padà bẹ́ẹ̀ tó bá tó di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ torí àwọn mọ̀sáyò ìgbéyà kan bẹ ẹ tó yẹ ká mú jáde nínú ibẹ̀ táwọn àlùfáà tí wọ́n mọ̀ sábà bọ̀ mú jáde àwọn àdúgbò àwọn abẹ́lọ́wọ́ bá wọn. لمن ذكره وعلمه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ولما تعرف عليكم وعبية فمن كفار àwa tí a bá ní ìbéèrè bí bá mú tábù lọ́nà àwọn àbá ní ìbéèrè pé a kí a béèrè ìbéèrè wà ní sọ al àbí kò sí ìbéèrè kankan alẹ́dẹ̀ sọ al tọ́ ọlọ́mọta ṣe àlékún dáadáa fún ó àgbọ́yé àti àlékún ìdúró rere Allah nígbà tí ó bá máa fi di ní ọ̀la a máa pàdé ní halkọ Umdatul Ahkam tọ́lọ́mọṣà fún wa ní ọ̀gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gbogbo oníkálukú wa náà ẹ̀dá kò gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹja máa bìí mú dáadáa kò tiẹ̀ kí ìyẹn máa bìí mú lẹ́yìn agbọ́wọ́ àtúpọ̀ àwọn abẹ́gbọ́wọ́ àti ọmọ ọgbọ́ títí ẹlòmíì wà lórí ìdòkó ẹlòmíì yóò tún máa máa ó tún wá online ó máa gbọ́ ó máa náwó dátà ó náwó gbogbo ẹ̀ abẹ́lá kan kẹ́rí bá a ti ń gbọ́ yìí gbígbọ́ nìkan kó o wọ̀lọ́ọ̀nì bá a bá ti ń gbọ́ kí ló yẹ ká mọ̀ sí ká mọ̀ wọn lò ó torí gbígbọ́ nìkan gbà ní ìta òpá ń gbọ́ bá a ti òpá ń gbọ́ tó gbígbọ́ nǹkan ó lè tó bí àtàwọn fún ẹgbẹ́ mi làkè ya torí tọ́ ọ bá gbọ́ tọ́ ọ bá ti rí ìlú ọ̀rọ̀ ìmọ̀ ọ̀pọ̀ pé báyìí ìmọ̀ ọ̀pọ̀ pé báyìí láwọn bá mi máa ń ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ àbí ọlọ́run àwọn táǹgbọ́ ìlú máa ń jẹ́ oúnjẹ àtàlà àdéhìnà ó máa jẹ́ ẹ́bídẹ́ǹsì ìgbìntì wa kí ló máa ní kó jẹ́ oúnjẹ àtàlà ni kó máa jẹ́ ẹ́bídẹ́ǹsì fún wa nítorí pé tó bá lọ yóò jẹ́ ìgbìntì wa wàhálà lójú ọlọ́dàkùn Allah ta'ala àlọ́ ẹnìkan ní kwẹ́sà àwọn àǹtà ìlàtìlàtì ààrin ní tàbádì àrídà ọ̀hún ní pé àmá tàbádì ní dáàtì ní ìṣà àmásọ ẹgbẹ́rin my question was the last was the last about to be answered last week I asked can I marry a lady born into Muslim family but not practicing but of good and nice character can I marry her to be hopeful to change her muslim ní àbí but kò ní òòrùn tí ò dáadáa táwọn ní ìdáwọn ti fẹ́ wẹ̀ pẹ̀lú òkú pé ó yà wọ́n lè rí change ọlọ́mọta àṣàánú wa ó sì fi àlékún dáadáa fún wa. mùsùlùmí bàbá fẹ́ níyàwó àbá fẹ́ lọ́kọ ohun tó ta ni pé ẹni tá a bá fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ẹ̀sìn dùn lára ó gbọ́dọ̀ jẹ́ kíni jọmọ́ ẹni tí ẹ̀sìn dùn lára anábọ̀ Muhammad sọ̀rọ̀ àtọ̀lá ó ní bí ìyẹn bá fẹ́ fẹ́yàwó nǹkan mẹ́rin làwọn èèyàn máa ń sábà wọ àwọn èèyàn máa fẹ́yàwó bìmá àdàlà tó bá lóyún lọ́wọ́ òṣìlá ìsìn ẹlòmíì máa ń ní àdáni ni a máa fẹ́yàwó tó yẹ ń tó sọ ni pé àwọn èèyàn a máa fẹ́yàwó torí ó lè ní ní òun síláì àwọn èèyàn a ti máa fẹ́yàwó nítorí mọ́bìnrin ní ẹ̀wà tó di mẹ́lòó yá ọmọbìnrin beautiful àwọn èèyàn ti máa fẹ́yàwó nítorí mọ̀lẹ́bí tí ó ti jáde ó di mẹ́lòó báwọn ó di mẹ́ta a ọmọ lágbájá ni ó dàbí ọ̀dọ̀ àpáńtí wọn ṣàwàdà pé ọmọ dáńgọ́tẹ̀ mi ni èèyàn máa fẹ́yàwó torí ẹ̀ ìgbẹ́lẹ̀ ẹ̀kẹ́ ni wá ní pé anábìlẹ̀ ìṣúná máa ń fẹ́yàwó nítorí ẹ̀sìn rẹ̀ anábìlẹ̀ tọ̀ kí wọ́n bá bẹ́ẹ̀ fẹ́yàwó ní ti ọ̀rọ̀ ẹni tó bá lẹ́sìn ní ọ̀wọ̀ ẹni tó bá lẹ́sìn ọ̀lẹ́gẹ́lẹ́ oníkọ̀ olùkọ́ fẹ́ èyí ò ní òfin ní jẹ́ kọ́ má bọ́ tó ẹ̀sìn torí pé owó ó lè tán ẹwà ó lè tán mọ̀lẹ́bí rẹ̀ ló ti jáde o mọ̀lẹ́bí rẹ̀ náà ti dàkúdà omi owó kan náà ní lábẹ́ nígbà tó kọ́ wọn ìwọ́n tó kọ́ wọn tó bá dọ̀la àmọ́ bá ti lẹ́sìn ẹ̀sìn ni ó transfer sára àwọn ọmọ rẹ̀ wọ́n ní ìgbádùn àwọn ọmọ ló yẹ pé sábàbẹ́sọ̀ rẹ̀ kámọ̀nà consider beauty nìkan káwọ́pọ̀ gbé ẹ̀sìn sí number one tó bá mọ̀ pé ah, obìnrin tó fáìn lòun wá ọ̀ àmọ́ wá pé obìnrin tó lẹ́sìn tó tó wá sí ni tó tó wá ní beauty gbogbo yìí bá wọn ìwọ wo bìnrin tó lówó bí akálíkà ara rẹ̀ olówó jáde wọn bá ń jẹ lọmọ jẹ lára rẹ̀ wọn lọmọ sáà mọ di ẹsẹ wáyé pé nítorí ẹjọ́ ìkọlọbẹsẹ lára rẹ̀ ọ àmọ́ ọkọ̀ wá tó lẹ́sìn gbọ́dọ̀ bá tó wá fi owó sàánú rẹ̀ tí ó lè wá bí ọmọ náà lọ́wọ́ tẹ́lẹ̀ wá bí ara yín lọ́wọ́ tó jẹ́ pé èyí máa fẹ́ yàgò torí pé ọ̀fẹ́ gbọ́ responsibility rẹ̀ tó bá lọ ń wá obìnrin pé ó lówó kọ lè lọ́gbọ̀ responsibility ọ̀fẹ́ gbóríṣì lẹ́lẹ̀ kó lówó gbọ́dọ̀ jẹ́ pé bí àǹfààní mi lọ́wọ́ bẹ́ẹ̀ tí a pé lówó ìbájẹ̀ tó ń ṣe responsibility ìwọ̀nba ni yóò máa dà nílà àwọn ọmọ àbí tó náà bá lówó tẹ́lẹ̀ ní ah, at least òun máa náwó tí ẹ̀sẹ̀pẹ̀ kan nínú máa náwó tèmi náà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọmọ wa tẹ̀lé máa rí nǹkan dé bá bí àkàtọ̀ ń wódò yẹn ní torí nǹkan púpọ̀ tó lè lè mú àmọ́ má torí pé ọ̀fẹ́ máa jẹ́ lára rẹ̀ tó lẹ́nu mi kú tó fẹ́ jẹ́ lára òde nìkan nínú òwò ọlọ́mọ ṣe wá lẹ́wọ̀ ó sì ta àwọn ìkọ̀kan wa tó eré ó jẹ́ ẹyọ ìṣìjẹ́ ọlọ́mọ ṣàfihàn ní àgbọ̀yọ̀ ọ̀rọ̀ èyí tí gbogbo àwọn ọgbẹ́ tá a bá ti rí ákékeré kan ní ìṣẹ̀láàbù tanawọ̀ ìṣẹ̀láàbù àtànàwọ̀ ìṣẹ̀lẹ̀ àbámú kiri kan wa kó wá fún wa lọ́nà tó pọ̀ ẹlẹ́tí báyìí ẹlẹ́tí báyìí ẹlẹ́tí báyìí gbogbo yóò ìṣẹ̀láàbù tanawọ̀ là ń pè yìí tó bá ti mú mú ẹ̀ ìsìláàmù lọ sí nítorí wá dáa ni pé ọ̀wá pẹ̀lú kankan kan mọ́ lóhùn mi wà tó bá mú mi eléyìí tọ́jú ẹni ọ̀tún lórí ọ̀tún kí ọ̀tún súnà mi èyí ọ̀nà pẹ̀lú ẹ̀kọ́fẹ̀láàfù àtànàwọ̀ ìwé alápèlú ẹwà àjọ alá ní káṣájọ àlá ẹ̀rí bí wá pé a máa ń ṣe ní ẹ̀mẹ́ta ayé ẹ̀kọ́ ẹ̀rí bí wá pé a máa ń ṣe ní ẹ̀mẹ́jì ẹ̀rí bí wá pé a máa ń ṣe ní ẹ̀kan ó ti di ẹ̀kọ́fẹ̀láàfù àtànàwọ̀ ìyẹn ní pé ọ̀nà tá a lè gbà fi ṣe pọ̀ ọgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan lọ́kàn mọ́ sí ìgbésà yìí ṣe wọ́n pé àlọ́lú mẹ́ta mẹ́ta nìkan lọ́mọ́ sí ọdún ti fi súnà lẹ́wọ̀ èyí ò fẹ́ ti kálábà súnà súnà dáwọn ni pé ọmọ tẹ́lẹ̀ mẹ́ta òun ni ó pọ̀ jù tóró náà ló pọ̀ jù nù ṣe sí àdánù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọdún wọn ṣe ẹlẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọdún wọn ṣe ẹlẹ́ẹ̀kọ̀ọ̀ mọ́tì hàn ẹlẹ́ mọ̀ kó nípa máa wò pé òkè ọ̀sẹ̀ mẹ́ta àdùmọ̀ṣọ́ ní mẹ́ta ọ̀sẹ̀ méjì àdùmọ̀ṣọ́ ní orí ọ̀sẹ̀ kan tó tẹ̀lé láti wọ́n ṣe ètò tó ọtún gbé náà àárọ̀ oníwẹ̀ yẹ́pọ̀ kàn máa dá wá professionally ṣé irú yìí ò ti la pé wẹ̀ ọ̀tìlá àtàlọ́ gbogbo ẹ̀ lámọ̀ọ́sẹ̀ ẹ̀tọ́ wọlé jùlọ jẹ́ ìlú wa mú wa sára ìtẹ̀lé Allahu liman hamida tí wọ́n pàmò wíwọ̀ bá wà lápá ọ̀nà mẹ́rin ní tẹ̀lé àdúrà fún wa alẹ́ ní rabbana lakal hamd kò sí wà wọ̀lú tẹ́lẹ̀ kan ní lákàlhàmù ìkan ní wàlákàlhàmù tẹ́lẹ̀ méjèèjì àwọn tó wà lè fi àlàhùmà tó wà méjèèjì ó dùwà nílẹ̀ àlọ́hùmà àbí àlọ́hùmà rọ̀bánà wà méjì gbogbo tó inú dá ní pé gbogbo ló wà pé ma èyí táwa máa ń wádìí ìmọ̀ sí jù wọn lè táwọn afá máa ń pè ní ìṣìláàfù tàbọ̀ kí mo gbé ìṣìláàfù tàbọ̀ ó ní ìṣìláàfù pé pé ọ̀rọ̀ ni ó takora wọn ọ wádìí pé èwo ni ó jẹ́ òun nínú méjèèjì so alákùnlé ha síyàgò tàṣàhù àtàwọn síyàgò tá a máa ń ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ní ká gbìyànjú àti mọ̀ àbí tọ́lọ̀ ń bá la bá lè mọ̀ ń bẹ̀ ká máa wí ilé nígbà ká tó máa wí ilé náà ní ìgbà yìí eléyìí tí ó gbà lọ́wọ́ ọlọ́ọ̀tà àlà. Pátánù ìlú táwọn ẹ̀rọ ní wọ́n ń pè ní ànábì ọ̀nà àrí ìṣọ́lá. Wọ́n ní wà sí ìwò láàmú àti fáwọn ọ̀tọ́ ní wọ́n sọ pé àwọn alùsùn náà ń ba iṣẹ́ àwọn bàbá àwọn tí wọ́n sì tẹnu mọ́ bẹ́ẹ̀ tó yìí pé iṣẹ́ tó tẹ̀lé sí àwọn bàbá wọn yìí àwọn iṣẹ́ tí ó sì nínú Islam rẹ̀ ẹ̀rọ ọlọ́run fún alábọ̀yọ̀ rẹ̀ wá àti ilẹ̀ mọ́ wá àti ọ̀hún náà ni pé <clears throat> ẹ̀yin tó bá tẹ̀ ń ba sí àwọn bàbá wọn jẹ́ ẹ̀yin náà wá mọ́ tẹnu mọ́ fún wọn pé àbá sí àwọn bàbá jẹ́ táwọn bá ti tẹnu mọ́ wọn bá jẹ́ àwọn àgbàlagbà jẹ́ ní wọn bá ṣe kíní kan ní wọn bá ṣe gbá àgbẹ̀ lẹ́mọ̀ nípa àìrọ́ àbá iṣẹ́ àwọn àgbàlagbà jẹ́ à ń tún sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀wọ̀ inú wa mọ̀tàlá yà ara yìí torí pé wọ́n gbọ́dọ̀ mọ àkíwì pẹ̀lú accusation tó lágbára báwọn tẹnu ni tàwa náà tún sí ẹ̀wọ̀ á torí ọ̀gọ̀rọ̀ ń gbà àwọn èèyàn ní àwọn èèyàn wa lẹ́yìn lálàyé rẹ̀ ẹ̀yin ló mọ̀ ní àlàyé àlàyé tó yẹ pé táwọn èèyàn bá ti gbọ́ àwọn àlàyé òun fásitì tó kó fásitì lónìí o èèyàn kan máa rújọ́ kọ́ o lọ́kọ̀ máa rújọ́ àbẹ́rẹ́ àbẹ́rẹ́ wọ́n tún mọ́ mọ́ dẹ̀lẹ́jọ́ ẹwẹ́ fact àyíyàn wo báyìí èyí ẹ̀sùn wo báyìí láwọn fáàkì tó ṣe pé tó ẹni ohun ẹ̀ṣẹ́ kí ẹ̀ṣẹ́ àjọ àfihàn àwọn bàbá yìí wọ́n ti báyìí lọ ọlọ́ba wa ti àforíjì fún wọn. ẹnu ẹnu bí ó fara mọ́jú látàrí kálẹ̀ ní ilé bá tí àwọn àgbàlagbà lẹ́nu kò sí ìṣòro ìṣàdúrà fún wọn báyìí. ẹ máa wá fún àwọn fáàkì jáde àwọn àgbàlagbà tẹ̀ ń sọ̀rọ̀ náà àwọn náà ti ṣàkóso táwọn bàbá kan bá ń lẹ̀ àyẹ̀wò tó tó bá lè wá jẹ́ ẹ̀kọ́ fáwọn káwọn tún jẹ́ àwọn àgbàlagbà kan ṣe ẹ̀tọ́ ní

Sọ̀gbé àwọn tí tó dáwọ̀ náà ní ìlú kéjéú, àwọn àgbàlagbà kan wọ́n ṣe wàhálà kọrọ àwọn èèyàn níwà wọn tí ó wà wọn. Àwọn máa bá tí wà láwọn máa bá tí wà tán jẹ́ àfà. Bàbá wa pé báwọn gẹ́gẹ́ ní ìmọ́mù táwa náà tí wọ́n jẹ́ ìmọ́mù látara orúkọ wọn. Àwọn bàbá wọn, irú kéwú tí wọ́n máa ń kọ́ yẹ̀ ní Sámúlá Sàdẹ́sọ̀. Ṣé gbogbo àwọn agbègbè tó dá àwọn agbègbè ìlú wa báyìí, wọ́n máa ń wálé wa wá wọn á gbà tí ó ní. Kí náà wọ́n á ń gbà? kàmùlàṣà dáàbò tẹ́mi ní wàá mọ fáwọn èèyàn ní kàmùlàṣà ń bàtà já jẹ́ níjà gbọ́ǹkà bí òfin ẹ kọ́ wọn ní àrí bá ta ta jìn ayé ọ̀tọ̀ náà àwọn àgbàlagbà kan náà gbélé yìí ọ̀wà wọ́n fi tún sí àwọn àgbàlagbà kan sí tọ́wárí àwọn àkáwọn ilé ìbò níbi wọn mọ́ ń pariwo báwọn ní fóníkì kọ́ra àwọn níbi tàbí fóníkì lẹ́nu tó náà àá ti ń kọ́yàn ní ìrúgbìn ìjà yìí àti ìfìbìlì àṣùwà táwọn ìlú lókùtà àti ń kọ́ wọn níbi

wọn lọ́jọ́ tí wọ́n kọ́ méjì lọ́lẹ̀ tí wọ́n gbé ní kọ́kọ́ lọ́rùn lọ́rùn tí wọ́n sokó àmàdúkọ́ lọ́dọ̀ lọ́lẹ̀ sọ wá ju àárín àwọn ọmọ ẹ̀rẹ́ ìwẹ́ wá ọjọ́ pariwo táwọn làágò ariwo là á pa ládùn lọ́lẹ̀ ariwo á pariwo fún ìlọ́dún mẹ́ta kò lè tó bà wọ́n ẹ̀kọ́ wọn pẹ̀lú fọ́lì ẹ̀rù àwọn ilé ìgbọ́n àtàkùn fòlẹ́ tí ń náà ní fòlẹ́ lọ́dọ̀ tiwa náà ní sọ́wọ̀ tí wọ́n kọ́ ní sọ́wọ̀ àbá ọmọ tí ẹ bá dúró ẹ̀kọ́ ká tó lọ́dún kan ẹ̀jẹ̀ kó ti bilẹ̀ yìí èyí bẹ́ẹ̀ máa kọ́ àlejì àríwá ìbára àtàwọn wọn kọ pẹ̀lú sound lọ direct a ba ta a i u ba be bo ṣé pé ọmọ fún rẹ̀ sound yẹn ní òmù a bi yóò lè bára pọ̀ a bi ẹ̀kọ́ tó gbọ́dọ̀ náà pé a bi a bi ba a bi i bá kú àpú kú bá ẹ̀rí tó bẹ́ẹ̀ kan náà ọmọ yóò bù lẹ́yìn tẹ́tọ́lójú mẹ́fà yóò fi hàn ká àwọn iṣẹ́ ìṣe ẹ̀kọ́ ìdájú ẹ̀rọ gbogbo alíbàjá alábàlẹ̀ ìjẹ́ alábàjá alá àlàbàbàjá bá alábàlẹ̀ ìjẹ́ kó ikú òde tó bá wọn mọ́ awágbélu yìí òde wọn ni wọ́n bàjá àwọn àgbàlagbà ẹ̀dá tá à bàjá àgbàlagbà jẹ́ nù àbáǹtúndé ń tún àwọn àgbàlagbà gbé bá jáde láti a alùbáríkà aliamudu lè láì rabi alamina alamani àyíní maliki yomi nínú ìyáka náà lórí káyì na ẹsẹ̀ yìí fìdí náà tìrata yóò jẹ̀ sí ma tìrata lẹ́yìn náà aliamudu alẹ́ yìí magalubi na yìí kọ́lá láìlá pọ̀tìwọ̀n pọ̀tìwọ̀n pọ̀tìwọ̀n ọlọ́ba àtàwọn ẹ̀sùn lórí. àwa rí pé n tó bí wà láàlá ní ẹ̀fún wọn ni pé njọ́ àwọn lárúbáwá àwọn tó kọ́ wọn kéwú àwọn tó kọ́ tó wọn lárúbáwá pè wọn kọ́ wọn àwọn yìí wá ń pè wọ́n ti yẹ káwọn pè é àmọ́ tí nìyẹn ó sèǹdì lọ́dọ̀ àwọn bàbá wa so àwọn yìí wá ń pè wọ́n lọ gbọ́n ní àwọn wáyé wọ́ á sì máa ń pè lárúbáwá ní lókọ́tù bọ́ọ̀d bí a ń pè èdè lárúbáwá lókọ́tù àbọ̀d torí pé bọ́ọ̀dù yẹn nínú èdè tí wọ́n nìkan ló wà kò sí lédè míì awa ń pe word táwọn bá wà pé word ìdí wọ́n bí rí word yẹn pé àbá wá ń pe law àwọn yìí ń pe word àbá wá ń pe law word law ìgbà wọn ìwádìí pé wàhálà àwọn àbá yìí ní kí ní ìpè ẹjọ́ àti wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ àti àwọn ń pe bọ́ bó ti ẹ̀ka mọ́ pé dọ́ ìwọ́n wá dé ọwá ní kọ́ sáàtò dáadáa kò lálùbáríkà mọ́ ọwá ní ìtọ́ lálùbáríkà ó ní ìlì mọ́ ọ̀dídé ìjọta bá nìyẹn àwọn bàbá òun bí wọ́n ti lè lágbára mọ́ ni ìbẹ̀rù ọlọ́run tán ní lọ́lọ́run ti gbàbẹ̀ lọ́wọ́ wọn èyí pé ó ṣe ìfẹ́ pé ìwọ́n tó bá fi èmi àṣẹ ìdíje nínú wàhálà láàlì náà náà wá pè àti wà lábọ́ọ̀lì ẹ̀dàkù nínú méjèèjì èwo là nẹ́bì pé dákò nígbà nẹ́bì wá pé ìwọ́ wá yóò lálùbáríkà ọwá ń sáwọn bàbá tó kò ti pè òun ló ní àlùbáríkà àwa ń kọ̀ rẹ́tì irú yìí ọ̀nà máa tẹ́wọ̀n àgbàlagbà ibi tí afẹ́fẹ́ wo láti wà ní ìlú kéwù níjọ́ sáwọn ọ̀rọ̀ wọn máa ń kéwù wàhálà ibi wà láàṣẹ ìtàn rẹ̀ ti ti bẹ́ẹ̀kẹ́ tí ó ti bẹ́ẹ̀kẹ́ sílẹ̀ Yorùbá ló bẹ̀rẹ̀ wọ́n máa ń fi ń kéwú ni wọ́n ò náà kéwú síbẹ̀ ìwé ẹ̀mí ìgbà táwà yìí náà bẹ́ẹ̀ kéékèèké a máa ń lo slate slate lọ́dọ̀ lágbáwá wà láàánà ń pè bẹ́ẹ̀ ó kọ̀ọ̀kan náà ní méjèèjì láwùjọ pélé náà ni wọ́n pe sléètì ń ibẹ̀ lọ́mọ fún ẹbí tí wá chọ́ọ̀sì ni ìbá akọ láti mọ̀ ká rí sléètì bí olóde rà ẹ̀yìn yóò lè mọ́ gbọ́ yíò ẹ̀yìn òun àbí wọ́n máa lọ́gbẹ̀ sléètì ẹ̀yìn wa wọ́n lè lè mọ́ ẹjọ́ lè mọ́ wà láàánú kéwù náà kò já ní lè tó bá kí á tó bá kéwù ibi tọ́lọ̀ ti ní kí ọ̀làjú ìkọmọ ń kéwú níbi ọlọ́run kó ju tiwa ti là nílẹ̀ bí a ti ní ibi káwọn ọmọ gbé táàbù á olùkọ́ ọ̀rọ̀ fẹ́rẹ́ bọ̀ yọ ọmọ yín ọjọ́ tí wọ́n mọ gbé táàbù á àwọn application kan bẹ tó yẹ ká mọ ìsọ́ọ̀lù sórí àwọn táàbù ọ̀gbọ́n wọn tí ó mọ ẹjẹ́ tí wọ́n blend ẹnu tí wọ́n gbà àwọn tó kọ́ àròbí àánú wọn àwọn application fẹ́ kọ́mọ̀ lórí wa àwọn tó kọ́ Quran àwọn application fẹ́ kọ́mọ̀ lórí wa àwọn tó kọ́ àmọ́ nìkú èyí tá a ní jẹ́ lórí ìwọ̀n ojú àti ìtàn náà báyìí wọlé rẹ̀ báyìí ẹni ìṣáàdù àwọn èèyàn sọ ládùúgbò wọn lówó lè fi orí wọn àwọn lè fi wá wọn èló làdúrà tán ló wọn wọn ní ẹgbẹ́ ìdàwọn ló wọn là kó fún ìwà adúótì adúótìṣe ìwà lópa pàṣẹ ẹ̀wọ̀n lóṣù mẹ́ta èló lẹ́gbẹ́ àbá kíláàsì kan gba six thousand naira lóṣù mélòó oṣù mẹ́ta èló ló jẹ́ lóṣù two thousand naira èló lẹ́yìn sọ lórí irú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ àwọn tó sanwó jù ní gbogbo kíláàsì wáyé èló náà eight thousand naira ní sáàmù kan ìdáfẹ́ nígbà bá ní ẹ̀sán olè tó eight thousand ọmọ bẹ́ẹ̀ ra síra àwọn màtíríà tá a tó ń lò ní tí káàkiri náà nítorí kó yàtọ̀ adé three thousand five hundred naira síra kan bẹ sílẹ̀ káàrí kan méjì káwọn owó mọ̀ lò tábà gbé wíwú àdúgbò ìwúlò tí wọ́n five thousand naira nínú kan àròbíyà nínú ìlú máa kọ́ ọ̀tọ̀ nínú ìkọ́ tó wá tẹ̀gbẹ́ yóò di wàhálà báwọn òun làwọn ní ìkéwù ti advance débi káwọn ọmọ ó fi advance bẹ̀rẹ̀ tọ́ka gbẹ́rù yìí ní ọwá lọ́gbà dé àwọn àgbàlagbà jẹ́ gbá àwọn àbá wo fi táàbù pé orí yẹn dàbú wọn àwọn àbá yóò fi táàbù pé wà láàrin ká máa fún wà láàlọ́mú ká máa fún wà láàlọ́mú èyí wà ní ká máa fi kéwú nígbò tẹ́rí bí mo tí wọ́n tẹ̀lé fi oníkéwú léyìí òun náà ni wọ́n tẹ̀lé fi ẹlẹ́sìn ní ilé ọ̀rọ̀ àfídà ilé ọ̀rọ̀ tàbí àwọn bàbá bẹ́ẹ̀ ṣẹ̀sìn náà ìrún táà ń kí oní tí wọ́n fi lọ́lẹ̀ àsìkò oorun àwọn kan permanent ní ètò làwọn ti ṣe ń jọ náà pé ẹja gbé kìíní ìṣàgbò báyìí ẹja gbé ìṣàgbò báyìí ẹja àwọn náà kódà bí àwọn bàbá nìí dé àdúgbẹ́bọ́lọ̀ pé kéwúlé lọ́lọ́dún àti àdúgbẹ́bọ́lọ̀ pé ilé ibi ta jáde ní àwọn àgbàlagbà ló fẹ́ ká lè mọ àwọn ìṣẹ́ mi ṣe pé àpòsílẹ̀ kan fi ṣe àwọn bàbá wọn gbà náà atẹ́gùn lásán wọ́n fi mọ́ àfikún wọn tátẹ́gùn bá fẹ́ ọgbọ̀n ah, atẹ́gùn àyílà kọ́ òun agbókọ́ làwọn náà fi mọ̀ àmọ́ tí wọ́n lè ṣètò láàrin ara wọn àwọn àjọ panupọ̀ pé òkè ẹ jẹ́ kí a jọ máa ṣe báyìí ewu àsìkò pàdàgbò méjì láti àìdá pàdàgbò báyìí àkàdà sáré tó agbódọ́ wá sí náà àpadà wá ike à ìkánú ẹ̀ sì wá fẹ́ òun mọ́ sábà yí o pàtàkì lọ àṣùbà àti asùnì ìyàgbó láwọn bàbá yìí sì sí mọ̀kù díẹ̀ o àwa ni ẹ̀mọ́jà awulẹ̀ sí ìṣe ẹ̀mọ́ ẹ̀yà máa kí òun lórí ó ti wọ́n ìlàtàgbò kan agbó méjì fẹ́gbé sí wọ́n ti dìlé rẹ̀ ìrún á sì fẹ́gbẹ́tàgbó mẹ́rin ìgbà míì kò ní wọlé mẹ́ ìgbà míì wá wọlé mẹ́ ti fi ní ìdàdà àwa ti dada ìwọ ní wọ́n bá sí àgbàlagbà jẹ́ tí wọ́n lọ sọ lọ́nbà àwọn àgbàlagbà jẹ́ ìdáwọn àgbàlagbà ti lókùn jẹ́ káàtó aníkàtúnṣe ìwọ kan tó wá gbé àgbàgbà ọtún lánàá irú ẹ̀ náà làwọn ọgbọ́n tupu wọ̀ rẹ̀ tó kò sẹ́ni tí ń bá sí àgbàlagbà rẹ̀ ìdí ẹlẹ́sìn ìdí ọ̀rọ̀ òun wo a wo àwẹ̀ àwọn àbáwọ́ dín lábí lóòrùn èmi káàkà mẹ́jọ sálámà mẹ́rin fáájì iná mẹ́ta mẹ́ta ẹjọ́ àwọn iná fún ọmọdé kúlú aláwọ̀ mẹ́wàá mẹ́wàá pàdé yá yóò káàbí mẹ́tàlá lọ bá níbẹ̀ àwọn bẹ̀rù pé káwọn ẹ̀kọ́rí ìjà àwọn èèyàn lórí pé tí a bá tó fi tààrà wí ìtàn a tó mọ́ yan nàṣúlá a lè gbà tó kì í rí ánú láàbù tó láàrin àwọn àfà ní jẹ́ ọ̀rọ̀ díẹ̀ kù lọ́dọ̀ tí wọ́n nù yẹn fà gbàbẹ̀ lọ́wọ́ sọ́yì táwọn àgbàbẹ̀ lọ́wọ́ tó wá kù ní pé tí wọ́n ló wá mú wọn máa fi òǹkà sí a ní òkè wọ́n tọ̀fẹ́ fi ẹ̀kọ́rí àwọn èèyàn ni ṣùgbọ́n àdúrà kúrú tó wá gba sínú dé nìyí abúlé bá dé ní pé àwọn èèyàn ti sọ di bí sí ramadanu gbọdọ̀ má dé abíkínú abíkẹ́ máa yẹn lọ́jọ́ àwọn oṣù wa di bíbí àwọn lọ́wọ́ tàbá tó lébi à irọ́ onídìláka mẹ́jọ lákà tútù iye jẹ́ ìbá lágbára ẹ̀mọ̀ sí onídìínà dáná márùn márùn ọba ti kẹyọ kan náà wọ́n ti di sọ́nà ọba lẹ́sẹ̀ yá yà kọ yúmù tọ́ba yá ayú tọ́tọ́ bá tẹ́ pẹ̀lú rẹ̀ ní lọ́tọ̀ parí yá ayú yá kọ yúmù yá ayú yá kọ yúmù yá mọ́tọ̀ máa parí yó eyín káàkiri ẹ̀dá tọ́ba jẹ́ àwọn àgbàlagbà jẹ́ wọn jẹ́ ìbára ọ̀run nu àwọn abọ́ síbi ọ̀rọ̀ tàwọn ṣéyìí ẹbọ ilẹ̀ yorùbá yìí ilẹ̀ yorùbá àtẹ̀wọ̀ pàrípàṣọ ni wọ́n ìpìlẹ̀ wa ilẹ̀ yorùbá ìpìlẹ̀ máa ń ṣe abòrìṣà ilẹ̀ yorùbá ah, bóò láti wá ṣe báyìí àwọn àbáwá wá gba islam àwọn tí nìkan bẹ táwọn ìwà mọ̀ pé ó tako islam tó wá ṣe nínú tó fi kún ìtọ́jú mọ̀ pé ò sá wọnú islam

gbogbo wa àti àwọn kúkú máa ń gbọ́ wọn nígbà wọn máa ṣe orò mọ́ lóòótọ́ wọn padà pé orò ọdún méjì ọ̀tọ̀ lóòrò tí wọ́n máa ń gbé orò lóòrò tí ẹni tó bá gbé orò ó máa rìn ní orò gbogbo ẹ gbogbo ẹ lọ́mọ ń gbé nígbà táwọn àgbẹ̀ bá bí àti orò wọn abojú báyìí wọn máa láti máa wà òfin dandan tí wọ́n dé yẹn àwọn ìyàwó máa ń yọjú báyìí wò lè ọdún yóò gbọdọ̀ rí orò eh, àwọn ìyàwó yọjú tí wọ́n dẹ̀kùn tí wọ́n adúlọ́lọ́lọ́ orò kejì yìí sọ́mọ́ ń pè ní orò lé ọ̀tọ̀ ní oòrùn níbi oòrùn tí wọ́n tẹ̀lé ọ̀tọ̀ tó wá ní oòrùn lé sọ́rí àti oòrùn tí wọ́n tẹ̀lé mú àti oòrùn lé sí méjèèjì pàlàpàlà méjèèjì ló takò islam méjèèjì ní islam ò gbà bọ́tí bàbá àwọn bàbá aláwọ̀ gba islam yọ wá dé nìtú ilẹ̀ yorùbá bí wọ́n bá kí yẹn ọmọ ìjọba lẹ̀ kí yẹn ṣe láwọn àfa àkẹ́lẹ̀ yorùbá yìí ló jago rẹ̀ ayélujára ni ogun tí wọ́n jà wọ́n pọ̀ ń dẹ́gun àwọn àgbàlagbà kan náà ni tọ̀yí táwọn dẹ̀ ní agbára àwọn ògbé ẹ̀rú bá wọn láti lè sọ àwọn sọ pé ẹ torí bá àbá gbogbo ẹ̀ ẹ̀ṣẹ́ kàmálò nílà adájú alẹ́ rahmatullah wọ́n là mọ́lẹ̀ gbọ́ngbọ́n wọ́n sọ̀rọ̀ kẹ mọ́tẹ̀ ẹ̀ṣẹ̀ ayẹ́kọ́ wọ́n sọ̀rọ̀ kẹ mọ́mọ̀ ewúṣẹ́ ayẹ́kọ́ wọ́n takú gbogbo ẹ̀ bí wọ́n ti takò tó lẹ́ gbọ́n tó ẹlẹ́nu ẹ̀ gbọ́nà ó tọ̀ ìgbà tọ́lọ́ ń sì jẹ́ iṣẹ́ táwọn bàbá òun táwọn ẹlẹ́ gbìyànjú ẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ kẹ́nu wó tó lẹ̀ ọlọ́run ń pa àwa dìde nísìnyí àwọn pariwo rẹ̀ káàkiri àtàwọn àfáà tí wá àtàwọn àtàǹtọ́ ọmọ tí ó lábẹ́ wọn àwọn ń pariwo rẹ̀ ti pé irọ́ ìwò jẹ́ kò sí nínú Islam àwọn ń wọ́n bàbá àwọn bàbá jẹ́ ìsọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ mọ́ kúnlẹ̀ mọ́ tẹ́ sáǹsọ̀ yìí bàbá kàmọ́ ní wọ́n ti wà nílà mọ́ ti wà sílẹ̀ wọ́n ti nílẹ̀ tó kí wá lọ yá àgbàlagbà wọlé wà láǹbàdẹ́ ẹni kan náà ń kàlí ló ń kàlí awó ló ń kàlí ọ̀run àìlè ìkò yàtọ̀ nígbà ìkókò àlùmọ̀nù torí ọ̀lẹ́bí náà ń kàlí parọ́ bá wà yìí àwọn àjọgbó bá ló ń kàlí lé tọ́lájúlọ ní bèèrè lọ bèèrè irú àwọn owó làwọn bàbá tí wá náà ọ́ lè mọ̀ pé wọ́n lọ dùnà dùnà gàrí tọ́sí ibi jẹ́ bẹ̀rẹ̀ lè yà ilé náà ó tako Islam títà àgbàlagbà wo làwọn àgbàjẹ́ à ń gbé jẹ́ wọn lágbẹ́ ẹ̀yìn bí gan lẹ́ ń pàṣẹ àwọn àgbàlagbà jẹ́ tó yí gbogbo nǹkan ìdọ̀tí lẹ́bí máa ń rò àwọn àgbàlagbà yìí wọ̀n gan tó ìdí nìyẹn wọ́n bá fi ń sọ gbogbo ọdún àwọn ọ̀rọ̀ àwọn ẹnìkan ń bá sí àwọn àgbàlagbà jẹ́ kò

àpọ́nlé wọn náà ní ọmọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa náà ní gbogbo àwọn ilé ìjọba bá nìyí àwọn ọmọ ọmọ yìí wà ọ̀rọ̀ wọn gbé yá ìwọ ọgbọ̀rọ̀ mọ́ dọ́dọ̀ ní láàárọ̀ ìmọ̀ gbọ̀wọ́ ni sí àwọn náà àwọn náà ní pèwà ẹ sí báyìí báyìí

ìwọ wọn lọ́dẹ̀ bọ́ta pé àkáǹtì kọ́lẹ̀ mọ́ wá láti ìrún onídàràbí bọ́ bá ṣe ní àkáǹtì tó náà ṣe sáùndì tó ní dàràbí ojú lọ́sọ̀ ní àkáǹtì àwọn ògùn wù náà ẹ̀wọ́n ẹ má lọ tú àkáǹtì àkó pẹ̀lú ògùn ọlọ́run àmọ̀ ògùn ọlọ́pàá lẹ́yìn wà ní káàdì lẹ́yìn gbọ́dá káàdì jẹ́ jáde ó yá àwọn ọlọ́pàá ìwọ̀n tú bọ́ bá ilé ti bá kíríkò ní ìyẹn ní ọtí àgbákò ẹ̀wọ̀n mọ́ra sí àtúnṣe ilé rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́dọ̀ lọ ìdí náà lè fi àmì kùránì dání kí máa ń ṣe kìyàmù lè ilé kò sí nǹkan tí kò sí nǹkan tí ẹni dáwọn ilé náà ok sọ̀láàtì lè èyàn lè gbé àmì kùránì dání fi ó máa ń ṣe kìyàmù lè èyàn ti lè máa kà lórí èyàn ti lè gbé dání tí ẹ bá wà fún wòhán tó pọ̀ gbogbo ìdáni tó rà pé kí yóò ka nǹkan tí ó pọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn á ní ìwé ẹ̀rí máa ti ní mẹ́rin mẹ́rin bẹ́ẹ̀ a lè máa ti ní mẹ́rin mẹ́rin ìlànà tá a fi máa ń kí àwọn kìyàmù léyìí wa ara tá a sọ lẹ́sẹ̀ nípa tẹ̀ ní ìkìláàmù tálọ́wọ̀ ó pọ̀ jẹ́ máa kí kìyàmù léyìí wa ní méjì méjì méjì méjì méjì àtúntò lórí mẹ́jọ àtúntò méjì ẹ̀rọ kan lè kó parí ayé ọ̀pọ̀ bákan náà atúwájú kí ní mẹ́rin ẹ̀gẹ́ fọ́múlà tí wàá jẹ́ ni pé fọ́ fọ́ sílẹ̀ ẹ máa wo nínú àgbàdo ọmọ yìí kiri o tọ́ba ti bẹ̀rẹ̀ lákàlá kọ̀kọ́ ọ̀kìlá kẹlẹ̀ kẹlẹ̀ ọ̀kìlá kẹlẹ̀ kẹta ọ̀kìlá kẹlẹ̀ kẹ orí lákẹlẹ̀ kẹ ni lọ́ọ́ ti tó dùkú láti ṣàtáyà lọ́tùwàtà náà mẹ́rin wọ́n tún wá sí ìmí látàlú mẹ́rin onígbèrè máa mẹ́rin ọwọ́ àti mítìrù mítìrù ọwọ́ lè fi ní mẹ́ta mẹ́ta ọ̀nà wọ́n tún wá lè kí òun náà lẹ́ẹ̀kan náà wọ́n kí lákàtí ní lákàtí ọ̀ nídòkó ọwọ́ lórí látẹ̀lẹ́sẹ̀ta látẹ̀lẹ́sẹ̀ta lọ́ọ́ ti wá dòkó wọ́n wá ṣe àtàyà wọ́n wá ṣàlámù gbogbo wájú ló lè papọ̀ tó tápá sí ìlú mọ́kànlá fọ́múlà yẹn wá jẹ́ fọ́múlà 443 àbí báyìí tó wà lè tẹ̀yìn a tó wà lè gbé láti láta lákọ̀ọ́kọ́ láwà sí láka àkọ́kọ́ láka fèjì ìkẹta ìkẹrin ìkarùn orí láka ẹlẹ́kẹ̀ẹ́fà láti wọ́n lọ sí láti ẹlẹ́kẹ̀ẹ́fà ẹlẹ́kẹ̀ẹ́fà láti lọ sí abájá láti ẹlẹ́kẹ̀ẹ́fà àwọn àti kíríkìrì yẹn náà ní fọ́múlà yẹn wá jẹ́ báwọn nìyẹn ṣe three àbí àyíwá ọ̀sìnlẹ̀tẹ́ ní sí two ọ̀sìn láta méjì ọ̀tàlá náà ọ̀sìn ọ̀wá sí ẹ̀yọ̀ ìwà jẹ́ sí two three ọdún wa lè ti ní láti láta alákọ̀ọ́kọ́ báyìí ọ̀ níjòkó until orí láta ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀ níjòkó until orí láta ẹlẹ́ẹ̀kẹjọ tọ́ba wá sí lérí lákẹ́lẹ́ kẹjọ lọ́dún òjòkó lọ́dún sàkà àtàyà ọwà sálámù ọwà burúkú ọwà ní kíyò náà ní tírì lẹ́ẹ̀kan náà ọdún ní méjì sálámù ọdún sí ẹ̀yọ ọdún wá lè kíyò náà márùn orí bára àwọn olùyẹ̀lẹ́ka àrùn lọ́dún lọ́dún òjòkó kọtù wá dídí kọtù sálámù ọdún abúlé tó náà ní kọtù méjì sálámù méjì sálámù ọwà sí ẹ̀yọ kan ọ̀sálámù mo rò pa àrùn bẹ́ẹ̀ gbogbo àwọn ìlànà tá à ń lò ní wọn ti àwọn ìlú ìlú gbogbo ẹ̀ wá lè ṣìláàmù ti lágbè ṣàtà náà wọ̀ ní tó wá dá mùsùlùmí ni pé gbìyànjú gbogbo ẹ̀ pàtàkì tó ń lọ mọ́ náà alhamdulilayi dàbí súnà àwọn dábà ìyá ìlú rọmọdán àmọ́ tí ní fọ́múlà mẹ́jọ lẹ́ẹ̀kan náà àmọ́ pẹ̀lú tó dábà jẹ́ síwẹ̀ iná àtúnyẹ́ká lọ́wọ́ dára àwọn ohun tí àdékúlù àláwọ̀ àtúnyẹ́ àwọn ìyáwó àtàwọn àbáwá dáàbò wọn kí inú kúmọ̀ àti ìmáàmù ráka mẹ́jọ lẹ́kílẹ̀ kan náà ẹ̀tọ́ wá fa ẹ̀lú àmà ìlú ṣùgbọ́n lọ́mọ sí àfọwọ́ ní àgbẹ̀yẹ rẹ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ lọ́mọ sí àgbẹ̀yẹ rẹ̀ ńlá wa. nígbà bàtà tí òun bẹ́ẹ̀ ni a lè wọ bàtà tí òun àmọ́ mọ́sálásí tí wọ́n bá ti lè sáyìn tí wọ́n lè rọ́ọ̀dì mọ́ ká mọ̀ wọ bàtà wọlé ṣòwò yá àwọn akáwa mọ́ta ṣe ṣe táwọn bá nínú káwọn náà ìwé ilé ìkáwọn pàtàkì àmọ́ káwọn wá bẹ́ẹ̀ bàtà wá dáadáa ṣé kò ní ẹ̀gbẹ́ nù. tàbí mọ́ṣáláṣí pé pé wọn ti ilẹ̀ táìlì wọn tẹ́lẹ̀ bí a ó sì wà lórí ẹ̀pẹ́ ní ń kọ lọ́wọ́ ẹ̀ka fẹ́ sáré sí inú ilé kò sí láì sílẹ̀. àmọ́ ìtàn ti ilẹ̀ táìlì tí wọ́n ti lẹ ẹyin mọ́ tẹ bá wọ bàtà wọlé yóò máa kó ìlà bá ẹlòmíì ọlọ́mọṣàfọ̀

torí ìlànà náà ìfẹ́ mọ́ sí ráyé mọ́lẹ̀ náà lọ́sí máa ń fi ilẹ̀ náà ọlọ́mọdé àtàwọn wa ó ṣàtẹ̀kùn àgbọ̀ yìí ẹ̀rọ àkọjá tó wà nínú àwọn tábà níbi àmà ṣìyókù lọ insha Allah ta'ala tó bá ń jẹ ní ọ̀gá ní halqa umdatul ahkam abẹ́lú àwọn ọmọdé وكرمه وعلمه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين ẹnìkan lè gba àlè kí kìlò ní wọn bàtà bẹ́ẹ̀ àlè kí ní jọsùn wọn bàtà ó dàgbà sọ àbá àsùnmọ náà rẹ àlè kí ní jọsùn wọn bàtà subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.